كل ضلالة في النار معاشر المستمعين الكرام السلام عليكم ورحمة الله وبركاته أدوث ونغبة ọlọ́wọ́ba tí ó tó fún wa ní àǹfààní nímọ̀ sẹ́kù títí di ọjọ́ òní kìí ṣe ọjọ́ kẹtàlé ní ogún nínú oṣù Ramadan a nínú ọdún ọgọ́rùn mẹ́rìnlá ó lé ogójì dín méjì lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam láti ìlú Makka lọ sí ìlú Madina àríkọ́fọ́nà ọba pẹ̀lú àǹfààní ńlá èyí tí ọlọ́ba alékẹ́lá fún wáyé abẹ́lọ́ọba àǹfààní náà fọ́nàọba alékẹ́lá kọ́mọ́dé kí á sí ilaha illallah abẹ́lọ́ọba àǹfààní yìí fọ́nàọba alékẹ́lá kó díkà lò síbi tí ọlọ́ọba alékẹ́lá yọnu sí abẹ́lọ́ọba àwọn ilé ìta ń ṣe yìí náà fọ́nàọba alékẹ́lá kí ó fi wúwo òṣùwọ̀n sẹ́rẹ̀ kọ̀ọ̀kan wá lọ́jọ́ gbọ́dọ̀ tẹ́yàbà àtọ́rọ̀ àlékún ìkẹ́ ọlọ́ọba àánú ọlọ́run bá ọ̀rọ̀ jẹjẹ tán ọlọ́run bá fún aṣíwájú ẹ̀dá olùkọ́ àgbà ànàbẹ̀rẹ̀ sọ̀rọ̀ rahmatan lil alamin ẹni tọ́lọ́run bá àrígbẹ́lá gbé dìde ní àánú ní ìkẹ́ fún gbogbo àgbánláyé arsalahu Allahu bil huda wa dinil haqq pẹ̀lú mọ̀nà àtẹ̀sẹ̀ òdodo bàbá láwọn rìsáàlà ànábì wa jẹ́ iṣẹ́ ọlọ́run ọba lógóngó ó jẹ́ pé láì iṣẹ́ kankan kò nínú nǹkan tọ́lọ́run ọba lè fẹ́lá pa aláṣẹ kó jẹ́ iṣẹ́ tí ó jẹ́ eléyìí báyìí wà níbàmú sí hadithu ìyàwó Aisha radiyallahu anha ó ní man haddathakum anna Muhammadan katama shay'an mimma umira bitablighi wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ fún yín wípé ànábì sallallahu alaihi wasallam fi pamọ́ ìkankan nínú àwọn nǹkan tọ́lọ́wọ́ bá àlékẹ́lá tó pa láṣẹ kó mú lógóńgó nínú iṣẹ́ ìrọ̀ ní báyìí ní dáadáa pààrọ̀ tí ó tóbi mọ́ ọlọ́run bá nìyẹn. لأن الله سبحانه وتعالى يقول يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس أجاب النبي صلى الله عليه وسلم بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة النبي صلى الله عليه وسلم جيسي الله باكي أمانة صلى الله عليه وسلم بقلوه وقي أماننا وسيسي نصيحة فالأمة وتركنا على محجة بيضاء وزي والي سجوانا إلي تفقبو ليلها كنهارها إلي تسبي وروري أتصاري بكنا نوري لا يزيغ عنها إلا هالك ẹnìkan ò ní górí kú níbi ìlànà Nabi sallallahu alaihi wasallam àti kí ó jẹ́ tí ó parun na'udhu billahi minash shaytanir rajim wa na'udhu billahi minaz zayghi ba'da al-huda àwa sọ lọ́wọ́ bá ní ìgbé àsìwọ́sọ lọ́sọ́dọ̀ عباد الله إليك أن بالني تفسير سورة البقرة إليك أتبادوا آية إليك جديني أكبر إن شاء الله أفت سواجه لآية إليك تجلقني سبا سواجه قلت سواجه آسيا قيه ورقب كريكا إليك أكبر كي آسيا قيه ورقب àyà ẹlẹ́kìtì lé ní ọkàn tó jẹjẹ́ kí a ti mẹ́lọ bá náà ní sókè lánàá ìbọn mo fẹ́ kí a ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí ẹlẹ́bẹ̀ẹ́sí pé àwọn olùmọ̀ tí wọ́n gbára lé nípa ìyapa wọn tó ń yapa lórí àwọn màláíkà àti àwọn èèyàn ayyuhuma ẹ̀dá méjèèjì látara báyìí agbọ̀ kíkà áyà ẹlẹ́ẹ̀kejì nínú ọgbà náà bismillah أعوذ بالله من الشيطان الرجيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نعم اختلف العلماء رحمهم الله تعالى من هذا الباب àwọn olùmọ̀ kọ́lọ̀bà àdíkẹ́lá kí yẹ wá yẹ̀kọ́wà sàánù wọn kọ́lọ̀bà àdíkẹ́lá kọ́ bá wá kẹ́ wọn kọ́lọ̀bà àdíkẹ́lá kó fi wọ́n sí lè kẹ́ àwọn tó ti kúnnù wọn àtàwọn tó wà nílé ayé àwọn méjèèjì náà ni wọ́n bùkátà ìkẹ́ ọlọ́wọ́ al-ahya'u minhum wal-amwat àṣìbẹ́lọ́ ọba fún àwọn tí wọ́n sì ṣẹ́kù lórílẹ̀ ayé an yahfazahum Allah subhanahu wa ta'ala wa yar'ahum kọ́lọ̀ọba alékẹ́lá kọ́ sọ wọn kọ́lọ̀ọba alékẹ́lá kí wọ́n adábòbò wọn wa an yuthabbitahum ala kọ́lọ̀bà alẹ́kọ́lọ́kọ́ bá fi wọ́n rìnlẹ̀ sórí òdodo wà á yán sọ̀rọ̀ bí i dínàwó kọ́lọ̀bà alẹ́kọ́lọ́kọ́ bá fi wọ́n rán ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ la ilaha illallah wa an yanfa' bihim al-islam wal muslimin kọ́lọ̀bà alẹ́kọ́lọ́kọ́ bá fi wọ́n sí àǹfààní tó pọ̀ fún islam àti àwa musulmi lápapọ̀ allahumma amin àwọn olùmọ́sí yapa lórí wípé nínú àwọn màláìkà àti àwọn èèyàn tàbí lọ́lájù àwọn àfá yapa yìí aláàpá olè yìí mẹ̀ṣùlọ́rọ̀ yìí wọ́n yapa jẹ́sìkì yapa wọn yìí ó pín sí ọ̀nà méjì tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n lọ síbi wípé arúsùl minal nínú àwọn màláíkà lọ wani arrusulu min albashar afdal min arrusul min almalaika wani bakana wal awliya min albashar afdal min alawliya min almalaika àwọn tó jẹ́ wòlí ọlọ́wọ́n bá tó jẹ́ àwọn ẹni ọlọ́wọ́n àwọn àyíw ọlọ́wọ́n bá àwọn ọ̀rẹ́ ọlọ́wọ́n bá nínú àwọn abara èèyàn wọ́n lọ́lá ju àwọn àwòlíyáwó nínú àwọn màláíkà lọ eléyìí ni gbólóhùn àwọn kan ní àwọn alìrẹ̀ وذهب آخرون إلى أن الملأ الأعلى أفضل àwọn apákejì àwọn lọ síbi wípé almalawul a'la àwọn ìjọ tí wọ́n ga jùlọ ní àwọn màláíkà tọ́wọ́n bí tọ́ ga ní àwọn ni wọ́n lọ́lá jù àwọn tó sọ wípé àwọn màláíkà lọ́lá ju àwọn èèyàn lọ wọ́n lára àwọn ẹ̀rí tí wọ́n mú wá ní pé àwọn màláíkà o ibadul mukarramun ẹ̀rú sí ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá lè tẹ́lá pẹ́lẹ́ púpọ̀ ní wọ́n jẹ́ ibadul mukarramun ẹ̀rú sí ọlọ́wọ́ bá tí a pẹ́lẹ́ tí ọlọ́wọ́ bá lè tẹ́lá sí a pẹ́lẹ́ púpọ̀ fún òun náà ni àwọn màláíkà jẹ́ torí pé àwọn màláíkà la yasbiqunahu bil qawl wa hum bi amrihi ya'malun wọn kì í sáájú ọlọ́wọ́ bá pẹ̀lú ọ̀rọ̀ yẹn ni pé wọn kì í sọ̀rọ̀ kankan síwájú ah, bi amrihi ya'malun wọ́n sì máa ṣiṣẹ́ tọ àwọn àṣẹ Ọlọ́run ba wọ́n máa ṣiṣẹ́ tọ àwọn àṣẹ Ọlọ́run ba bákan náà la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọn kì í ṣe Ọlọ́run ba lórí àṣẹ tọ́lọ̀bà àríkẹ́lẹ́bà pa wọ́n wọ́n sì máa ṣe gbogbo tọ́lọ̀bà àríkẹ́lẹ́bà pa wọ́n láṣẹ kí wọ́n náà nínú àwọn ẹ̀rí tán mú wá òun náà ni gbónú náà bá tó sọ pé a'udhu billahi minash shaytanir rajim لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ọlọ́wọ́ bá àrígílá sọ nínú àyà yìí ọwọ́ bá ní láyíyẹ̀stán kífàl masíhù ayyakuna àdìlà lillah ọlọ́wọ́ bá ní almasíhù Isa ibn Maryam anábíwa Isa ọlọ́wọ́ bá ní kò kọ̀ kò lè yarí kò takú láti jẹ́ ẹrúsìn fún ọlọ́wọ́ bá anábíwa Isa salatu salam kò kọ̀ bẹ́ẹ̀ ni ò takú bẹ́ẹ̀ ni ò yarí bẹ́ẹ̀ ni ò ṣègbéraga láti jẹ́ ẹrúsìn tọ́lọ́ọba walal malaikatul muqarrabun ọlọ́ni bákanná àtàwọn màláíkà tí wọ́n jẹ́ ẹni tí wọ́n súnmọ́ ọlọ́ọba àwọn ẹni súnmọ́ ọlọ́ọba àwọn màláíkà wọ́n kọ̀ láti máa jẹ́ ẹrú fún ọlọ́ọba wọ́n yarí wọ́n takú láti máa jẹ́ ẹrú fún ọlọ́ọba wọ́n ní ibi báyìí ọlọ́ọ̀bá àríkẹ́lá jẹ́ kúrò wípé àwọn àmàláìkà ẹ́ wọn kọ̀ láti máa jẹ ẹrú fún ọlọ́ọ̀bá eléyìí báyìí ó túnmọ̀ sí pé àwọn àmàláìkà kọ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá gbé wọn sí wọ́n ní ni أعوذ بالله من الشيطان الرجيم قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك ọlọ́ni ìrà nábi sallallahu alaihi wasallam ma sọ fún al'umma rẹ̀ pé la aqulu lakum indi khaza'in Allah lè ń sọ fún yí wípé pẹpẹ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ọwọ́ mi ló wà ọ̀dọ̀ mi ló ilé tó jẹ́ sí pé èmi ni màá máa pín bó ṣe wù mí tó yẹ pé àwọn tó bá tẹ̀lé mi màá máa rọ̀ wọ́n lọ́rọ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé mi màá máa ta wọ́n lọ́sì àbẹ́mi fúnra mi gan mo ní kápá àti rọra mi lọ́rọ̀ ẹ́ ìrànlẹ́bí mọ̀ sọ fún yí pé pẹ́pẹ́ ọ̀rọ̀ náà bá kìí sọwọ́ mi lọ́wọ́ àníkọ́ nìlò ń pín wàlá àìlẹ́mù ọ̀yìnlẹ̀ tí máa sọ fún wípé èmi ànẹ́bí nǹkan o ní ìlémọ̀ nípa ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́wà ìgbà ní kálẹ̀ mọ̀ sọ fún wa báyìí fún ọmọ kọ̀kọ̀ wàlá aqulu lakum inni malak èmi ò sì pèrà mi ní malak fún yí ìpèrà mi lángẹ́lì so wọ́n ní níbi báyìí jẹ́lìlù ní wípé ajẹ́sí pé malak ẹ̀dá kan tí ó ga ni wọ́n so èmi ò mi ní malak fún yí tẹ́fíwá ma ẹ̀spẹ́kì tẹ́fíwá ma ara kan tí ọ̀nà lọ́dọ̀ malak jẹ́ ma ọ̀nà kan rẹ̀ lọ́dọ̀ rẹ̀ so wọ́n ní ẹ̀dá kan tó lágbára ni wọ́n tó tóbi ni wọ́n ló sọ pé wala aqulu lakum inni malak bákan náà ó tó wá nínú Sahih al-Bukhari yaqulu Allahu azza wa jalla ọlọ́wọ́ bá ọba tí ọba bí àti àwọn ipò tí ń bẹ fún ká máa ṣe zikrullah ká máa ṣe rántí ọlọ́run ọba ọlọ́run bá ní man dhakarani fi mada'i ẹni tó bá rántí mi ọlọ́run ọba ní àárín ìjọ àwọn èèyàn tó pọ̀ dhakartuhu fi mala'in khayrin minhu dhakartuhu fi mala'in khayrin minhu ọlọ́run ọba ní èmi àárín àwọn ìjọ àwọn màláìkà tó lóore jùjọ àwọn èèyàn sọ́yẹ́rì pé báyìí khairiyya wa pé zakartuhu fi mala'in khairin minhu èmi ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá náà wọ́n rántí ẹ̀ láàrin ìjọ àwọn tó lóore jù àwọn ìjọ títí rántí èmi ọlọ́wọ́ bá lọ wọ́n ní dẹ̀rí ìlú ń jẹ́ pé wáyé pé àwọn màláìkà ń kọ́ ọlọ́wọ́ bá ní wọ́n àwọn ọmọ nabi adam alayhi salatu salam alọ́lá ju àwọn màláìkà lọ wọ́n sọ wípé ọlọ́run wà lẹ́gbẹ́ sọ pé a'udhu billahi minash shaytanir rajim إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية nínú suratul bayyina Allah bá ní dájúdájú àwọn tí wọ́n jẹ́ mùmínì tí wọ́n sì ń ṣiṣẹ́ rí ulaika hum khayrul bariyya Allah ní àwọn wọn lóore jùnú àwọn ẹ̀dá ulaika hum khayrul bariyya albariyya òun náà ni àwọn ẹ̀dá albariya àwọn ẹ̀dá àwọn ẹ̀dá náà jẹ́ bẹ̀ wọ́n mú láti bí bára Allahu al-khalqa ay khalaqa Allahu al-khalqa kò yí bá ní sí ẹ̀ẹ́gbẹ́ni báyìí ayà rí pé ìjẹ́ ilé orí jùlọ wọ́n lórí jùlọ gbogbo àwọn ẹ̀dá al àtàríkà àwọn màláìkà náà wà náà wọ́n ní dẹ̀lú alákọ̀ọ́kọ́ ni àbákanáà onígbólóhùn ọlọ́wọ́n bá tó sọ wípé nínú hadithu tí Abu Dawud gbà wá nínú súnánù wọn pé innal mala'ikata wa innal mala'ikata la tad'u ajnihataha ridan li talibil ilm nítorí ìyọnú sí olùwámà wọ́n nílé ibá ìdí kó yíwa wípé ìtẹ́ ìyẹ́ àwọn màláìkà lẹ̀ fún olùwámà ti yẹpẹrẹ àwọn màláìkà fún olùwámà ní pé wọ́n kéré sí wọ́n yẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ olùwámà yẹn ńlá kọ́ lọ́lá jù wọn lọ ní fẹ́rin ló yẹ wọn ní fi tẹ́ ìyẹ́ wọn lẹ̀ fún wọn dẹ̀ ní ìlú nílé ìbáná jẹ bákan náà àtàwọn nǹkan tó wá nínú àwọn àhàrísù tó pọ̀ ní dájúdájú ọlọ́run ba annallahu ta'ala yubahi bi ahli arafatil malaika pé ọlọ́wọ́ bá lè kẹ́lá máa yẹn gàn pẹ̀lú àwọn ará Arafat àwọn tí wọ́n àwọn ará àwọn èèyàn tí wọ́n ṣe hajji tó wà ní Arafa ọlọ́wọ́ bá lè kẹ́lá máa fi wọ́n yẹn gàn láàrin àwọn màláìkà pé ẹwà mẹ́rù mi tán lórí jù lọ hmm? wọ́n ní tó ìjẹ́ sí wà láyú bá ní illa bil afdal ọlọ́wọ́ bá lè kẹ́lá àti pé a kí ń fi nǹkankan sí yẹn gan àti tó bá lóore ju títà fi sí yẹn gan lé lórí lọ yá orí mọ́tò tèmi sí dáa tó a tó fi mọ́tò yẹn sí yẹn gan àbí aṣọ yẹn sí yẹn gan àbí ọmọ yẹn sí yẹn gan àbí ìlú yẹn sí yẹn gan yóò láti jẹ́ pé ibi ìlú tẹ̀ fi sí yẹn gan lé lórí ìlú yẹn dáa ìlú yẹn lọ inú òbí jẹ́ sí pé ilé ìbáyìí ni nǹkan tí àwọn èèyàn mú wá ní ẹ̀rí a sì rínú àwọn olùmọ̀ táwọn ní kò sí ọ̀nà tá a lè fi gé ọ̀rọ̀ hàn wípé àwọn ànábì ọlọ́run bá lórí ìjà màláìkà lọ kò dẹ̀ sí ọ̀nà tá lè fi gé ọ̀rọ̀ náà hàn nípa àwọn màláìkà náà lórí ìjà àwọn ànábì ọlọ́run bá lọ wọ́n ní torí pé ọ̀nà tá lè fi ṣe lé ìbáyìí òun náà ní kárí ìró látọ̀dọ̀ ọlọ́ọ̀ba ọba tó ga bákanáà kárí ìró látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tó jú ìṣẹ́ àbí kárí ìró láti ibi ìjìmẹ́ ìlú so wọ́n ní tó ìjẹ́ pé gbogbo ilé báyìí kọ́ ò kò ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ yìí ni nípa ìlọ́lá àwọn màláíkà àti àwọn èèyàn àmọ́ àti kéèlì kejì wa nínú àwọn màláíkà sínú àwọn èèyàn ló ní ọlá àti ẹ̀rẹ́ bí àwọn ẹ̀rí ta mọ́wá àmọ́láìsí iyèméjì eléyìí tí ó rìnlẹ̀ jù ní pé ń bẹ nínú àwọn ẹ̀dá èèyàn àwọn tí wọ́n lórí àwọn màláíkà lọ àwọn tí wọ́n lórí àwọn màláíkà lọ gẹ́gẹ́ bí àwọn àlàbíyà ìyẹ́ bí àwọn àrùsù ìyẹ́ bá ní sínú pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀ nínú àwọn ẹ̀rí tí wọ́n fi sáàfin ma fún wọn lórí ìbẹnu wọn tó lè fi àwọn màláìkà lọ náà ní àyàtà wáyé fọ́lọ́wọ́n bá lè jẹ́lá pa àwọn màláìkà láṣẹ láti yẹ pẹ̀lú ara wọn fún ànábì adam láti fi ọlá ànábì adam pẹ̀lú wọn lórí tó lè bá ní nǹkan tí mo rò pé yẹ kí a tún gbé àwọn ẹ̀rí yẹ̀yẹ̀ òkú jẹ́ pàtí wílé ìfẹ́ náà láti ṣùgbọ́n àlàǹfààní àti ṣe àgbéyẹ̀wò àwọn ẹ̀rí tí àwọn olùmọ́mú wa Allahu a'lam bismillah tàìtìrì ìdájú sí lánàá okay 34 okay okay 34 na fẹ́ kà lónìí okay bismillah ẹ̀yẹ́pàá ti ṣe ní mú rò pé àtàìtìrì ìdájú sí lánàá bí tàìtìrì ìdájú sí lánàá fẹ́ kà lónìí wọ́n ní tàìtìrì ìdájú sí lánàá fẹ́ kà 34 lónìí bismillah وَإِذْ قلنا للملائكة اسجدوا لآدم فَسَجَدُوا فَسَجَدُوا إِلَّا إبليس أبى واستكبر وَكَانَ مِنَ الْكَافِرِينَ اللهم عليك لا أنت سواجلوني إتاتي الله عليك لا nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin anábi adam alayhi salatu salam àti àwọn mala'ika ọlọ́niwà ìkórìnà lil mala'ika ti jùlù di adam tí ẹ bá wo áyà yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú wáwù nínú àwọn iṣẹ́ tí wáwù dẹ̀ máa ń ṣe oní ẹni aláàbù ìgbà mí ọmọ ṣiṣẹ́ kọ́sà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bí báyìí iṣẹ́ tó ṣe òun náà ní iṣẹ́ àákù iṣẹ́ àákù iṣẹ́ ìso nǹkan papọ̀ mọ́ nǹkan wáwù yìí ó ń so ọ̀rọ̀ tí abẹ́ kàǹkè yìí ó ń so papọ̀ mọ́ ilé ìta ṣe ń bá bọ̀ yìí eré ìta dẹ̀ ń ké ìtàn ni ó wá ń so ìtàn yìí papọ̀ mọ́ ìtàn tàà ti ń bábọ̀ lẹ́yìn pé ìtàn yẹn sì ń kọ̀ntínúwò ìtàn yẹn sì ń tẹ̀síwájú ìtàn yìí sì ní àsopapọ̀ pẹ̀lú tàà ń bábọ̀ lẹ́yìn eléyìí báyìí náà ń pè ah, ọlọ́ni wa idh qulna ṣẹ̀ríwáwù tó wà ń bí báyìí tí a bá rí if mọ́ tí a bá rí if tó wà nínú àyà yìí mọ́ tọ́lọ̀ bá ní wà qulna lil malaikati isjudu li Adama wáwù yẹn ó ti rọ̀ wá lọ́rọ̀ fún bí kí wọ́n ṣe àdápadà ó ti rọ̀ wá lọ́rọ̀ fún bí ká tó sẹ̀sẹ̀ tó mú ibi wá mọ́ fẹ́ pé iṣẹ́ vọ́ọ̀kù ló ń ṣe ń ṣiṣẹ́ àsìkò if ó ti sí àsìkò so tó bá ti wáwù yẹn tó bá ti mú wá mú wáwù yẹn lásán wá ó ti rọ̀ wá lọ́rọ̀ ó ti rọ̀ wá lọ́rọ̀ kó ń bi ká lo if kò yẹ báyìí nìsín táwa bá if ìtumọ̀ rẹ̀ ti pé a ti rọrọ̀ níbi ìtumọ̀ tá fẹ́ gbọ́ yìí ṣùgbọ́n tí wọ́n lọ́pàá tẹ́lẹ̀ wá tó fi mú ìdíwá nígbà tá a mọ̀ pé tá a bá rí gan-an àfi bẹ́ẹ̀ bùkátà rẹ̀ tá a bá rí kọba túmọ̀ jẹ́ ìtumọ̀ تنبيه على أن الجملة مقصودة بذاتها وموالة فوالة راويكي jumla yìí táà ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn ohun gẹ́gẹ́rẹ́ lọ́nà bá dé kẹ́lá tó gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ tí ń bá lọ ikọ̀ yàtọ̀ torí pé tẹ́ bá wo jumla yẹn ó wà mutamayyiza tẹ́ bá wo kí sọ yẹn ìsọ ìtàn tọ́lọ́wọ́ bá lékẹ́lá ń sọ yìí ó wà mọ̀tà mẹ́yídà pẹ̀lú kọ́lọ́wọ́ bá lékẹ́lá sọ pé if àbẹ́kọ́ ni wa if qulna lil mala'ikati inni ja'ilun wa if qala rabbuka lil mala'ikati inni ja'ilun fil ardi khalifa eh so aya yẹn ni ẹ eré tó tún tẹ̀lé náà àti eré tó tún tẹ̀lé ẹ̀rí pé bọ́lọ́wọ́ bá lékẹ́lá ń ṣe bátàn yẹbọ̀

ìgbà tí àwọn ọlọ́wọ́ bá ní kílá sọ fún àwọn màláíkà kúlná náà tọ́wà ń bí báyìí ọlọ́wọ́ bá ní kílá mú wá láti máa fi fún wa ní ìrò nípa ara rẹ̀ bí jama'a pẹ̀lú fẹ́ìlú tí ó ń tọ́ka sí àwọn jama'a tí wọ́n pọ̀ ọlọ́wọ́ bá ní kílá ṣe rí láti gbéra rẹ̀ tóbi ni láti gbéra rẹ̀ tóbi ni láti jẹ́ kí ó yé pé ọlọ́wọ́ bá tóbi kò yíba ní sọ́lọ́wọ́ bá lè kí a fi mú náà àlàáfọ́mà wa ọlọ́ba ní ìgbà tí àwa ọlọ́run táwọn ọlọ́run ọba tá ń sọ fún àwọn màláìkà náà wípé usjudu li Adam ẹ̀yin màláìkà ẹ ṣe sujud fún annabi adam alayhi salatu wassalam ọlọ́ nígbà tá ń sọ fún wọn bẹ́ẹ̀ sujudu li adam ẹ ṣe sujud kí náà pè ní as-sujud as-sujudu lughatan at-tadhallulu wal yóò wù mí kí n sàlàyé fún wa wípé àtọ̀ntọ́wì àṣíkì alàlámà àtọ̀ntọ́wì bí wọ́n ṣe tú ayà yìí nìyẹn bá ṣe tú sùjúdù nìyẹn ní tó kù wù mí kí n fi mẹ́ṣà àtọ̀ntọ́wì o ní pé àtọ̀ntọ́wì àwọn ni sheikhul azhar sheikhul azhar àwọn ni àgbàfà fún jami'atul azhar tàbí sheikhul azhar ó ṣe dédé vc ní báyìí vc ẹ̀tọ́ ẹ pé òun ni olórí àgbà fún gbogbo yunifásitì kan so àṣẹ́kù Tantawi àwọn ni Sheikhul Azhar àgbàfà ni wọ́n wọ́n wá kọtíra kan wọ́n kọtíra tafsiru kan mujalladu 15 wọ́n pè ní at-tafsiru al-wasita at-tafsiru ìtọ́wà fi wù mí kí n ká ọ̀rọ̀ alìmọ́mù Tantawi o ni wípé àwọn àfá àwọn onífẹ̀ẹ́nú tó ń bẹ láwùjọ ti wà yìí tó ń sọ pé alìmọ́ kúnlẹ̀ kíra wa allegations tó máa fi ń kàn ní pé àwọn àfá Saudi ló ní kí ẹ̀wọ́n mọ̀ kúnlẹ̀ ẹ wá wo nǹkan tí àfá àgbà àfá Sheikhul Azhar ẹ wá wo nǹkan tó débi tẹ́yìn gan sọ pé ẹ ti kẹ́kọ̀ọ́ gan wọ́n àgbà kúnlẹ̀ wọlé mẹ́ àbòsílẹ̀ ń ṣe torí pé àwọn èèyàn máa rò kí báyá àbáwà bá sàúdí nìkan àbáwà bá súnnà nìkan ni wọ́n sọ pé ìpínlẹ̀ ọ̀dá ẹ̀jẹ́ ọ̀dá sáà tẹ̀fsìrù tí mo ń sọ yìí àtẹ̀fsìrù lọ́sìn òun ni mo kọ́rọ̀rù wọn òun wọ́n fi ń kọ́ tẹ̀fsìrù ní jamiatul azhar ẹwà gbọ́n kan tí sheikh al-Tantawi sọ nínú tírà náà wọ́n ní as-sujudu lughatan at-tadhallul wal khudu' ma'a inkhifadin bi inhina'in ni at-tadhallul kíyàn yẹ ara ẹni wal khudu' kíyàn tẹríba ma'a inkhifadin bi inhina'in wa ghayrihi pẹ̀lú wípé kéèyàn tẹ́ kọ̀kọ̀ kéèyàn tẹ́ kọ̀kọ̀ kéèyàn tẹ́ lọlẹ̀ lẹ́ni tó tẹ́ kọ̀kọ̀ láì torí kanlẹ̀ kẹ́ẹ̀kan tẹ́ báyìí ìǹtìfà pẹ̀lú kéèyàn òbí ìǹtì náà pẹ̀lú kéèyàn tẹ́ gbígbà pé yẹn rúkú rẹ̀ lọ́wọ́ ìrì yìí àtàwọn ẹ̀mí tó yàtọ̀ sí ìtẹ́pẹ̀ ní ṣùgbọ́n nínú èdè lárúbáwá tó tọ́ bá sọ pé sùjúùd nínú èdè lárúbáwá kò dìgbà sí gbogbo eríkèríkè bá tó pé pé oríkè méje gbọdọ̀ pé nínú nínú bẹ́yàn bá ti tẹ̀ tó bá ti lè tẹ̀ báyìí nínú lábá wọ́n sọ pé yẹn sàjádà wọ́n ni wàkúsọ̀ fi ṣẹ́rì wàkúsọ̀ fi ṣẹ́rì bí wọ́gbọ̀ ìjẹ́bàtí ọ̀rọ̀bẹ̀ bí kọ́sìdì ìbádà wọ́n wá sa sùjúdù lẹ́sà nínú ṣẹ̀ríyà ìtumọ̀ tí wọ́n sa lẹ́sà fún sùjúdù fún sùjúdù nínú ṣẹ̀ríyà òun náà ni kí ni wọ́gbọ̀n ìjẹbàtí alẹ́lẹ́rù káfi gbagba wájú káfi kanlẹ̀ ìtọ́pẹ̀ ní sùjúdù ní ṣẹ̀ríà nìyẹn bí qasdi al-ibada bí qasdi al-ibada pẹ̀lú àníyàn pàfin jọ́sìn tàbátàpẹ̀ sùjúdù fi ṣẹ̀rí nínú ṣẹ̀ríà òun náà ni wọ́gbọ̀n gbangba wájú ẹni kanlẹ̀ ẹ́ eh, pẹ̀lú pa se ṣe àníyàn pa ń jọ́sìn sọ́wọ́ bí ilé rẹ̀ wípé gbogbo àwọn sùjúdù tí Ànábì sallallahu alaihi wasallam ń kọ fáwọn sọ̀hábà ṣé sùjúdù tó mú ìtumọ̀ ṣẹ̀ríà dání ní káfí gbangba wájú kalẹ̀ lànẹ́bì ní kama ṣe ni àbí sùjúdù tí ó ti wà ma'ruf fil lugha táà ti mọ̀túmọ̀ rẹ̀ nínú èdè láwọn sọ̀hábà láwọn fẹ́ ṣe lànẹ́bì kọ́ alákọ̀ọ́kọ́ náà ó kọ́kọ́ yẹ kó dá gbogbo alójú wípé àwọn sọ̀hábà ò ní bí ànẹ́bì lè rí páwọn fẹ́ sí ṣùjúdù ilé tó jẹ́ ti rẹ̀ ìbáadà fà nẹ́bì láíláí tó kún wọ́n ti mọ̀ wípé a gbọ́dọ̀ jọ́sùn fẹ́ni kankan àyàfọ́ lọ́wọ́ bá wọ́n ní sọ pápánẹ́ páwọn fẹ́ máa bọ́ ànẹ́bì páwọn fẹ́ máa fi gbangba wájú wọn kanlẹ̀ fà nẹ́bì eléyìí ti pọ̀jù fọ́mẹ̀ déèyàn àwọn sọ̀hábà ànẹ́bì ti wọ́n ti kú torí pé ìntánẹ́bì sallallahu alaihi wasallam tó lu ọdún mẹ́tàlá ní Mẹ́kà láì lábúlà láì fi nǹkankan ní ìlú lórí ẹni ọ̀rọ̀ tàṣí ọ̀rọ̀ a sì máa tẹ̀kí ni a máa tẹ̀kí ni ní Mẹ̀dínà ló ti wáyé kèése ní eléyìí tí ó yí àwọn ọmọ omi sọ fún wọn pé alùsùn náà tẹ́wàá bá lù sínà jagun ẹ̀rí ẹ̀ẹ́kàn fẹ́ sí rẹ̀ ọkàn fẹ́ fi rẹ̀ sẹ̀sẹ́ ni a ọmọ wọn ní àìmọ̀kan tó ga tó gbogbo ń dà wọ́n láàmú àìmọ̀mù Shafi'i rahimahullahu ta'ala ni wọ́n ní àwọn ọba olùmọ̀kan rí láyé ẹ̀ tó àwọn òní máa wírú kọ́ máa wírú ti ó ti ṣe bí nǹkan ọba rí láyé kọ́ máa tó tó gbogbo táwọn bá ń sọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ìmà ló wọ́n máa sọ báwọn bá ń sọ̀rọ̀ lá ọ̀rọ̀ lálà ni wọ́n máa sọ báwọn bá ń wírú ìrù ni wọ́n máa wí bàbá ń sọ̀rọ̀ lú ọ̀rọ̀ lú ni wọ́n máa sọ kò sí bá jiyàn ṣe sùjúrù táwọn àwọn sọ̀hábà láwọn fẹ́ ṣe fánàbí sallallahu alaihi wasallam tánàbí kọ̀ fún wọn ṣe sùjúrù ṣẹ̀ríà káfí gbangba wájú kẹlẹ̀ bí kọ́sílẹ̀ ìbádà láwọn fẹ́ ṣe láwọn fẹ́ máa bọ́ tuwa ma'ruf tuwa ma'lum nínú lógọ̀ táwọn lárúbá gbọ́yé kò síyè méjì pé eléyìí tí èsè à ń fi wájú kalẹ̀ hadithu ilé ìtàwọn sọ̀hábà rí àkúnmí tó ṣe jùjú bá nẹ́bí kìí ṣe kó forí kẹlẹ̀ bá nẹ́bí ìjọ ìlọ́ lọ́sí láwọn fẹ́mọ̀ sí rí àkúnmí lèṣe ìkúnlẹ̀ láàfẹ́mọ̀ kúnlẹ̀ jẹ̀má ìkúnlẹ̀ láàfẹ́mọ̀ kúnlẹ̀ ẹ wá jẹ́ ká tẹ̀síwájú mo fẹ́ kí a gbàgbọ́ ká gbádùn àfáwà àtọ̀ntọ́ wí púpọ̀ ẹwà máa wó kẹrin bá máa ìgbà tí àìmọ́ mú tọ̀ntọ́ wí tọ́wọ́ ń sàlàyé ẹ̀rọ wọ́n ni wàlìlùlẹ̀má wàlìlùlẹ̀má ìfi kèfíyà ti sujudi lẹ́gbẹ̀ẹ́ amọ̀rọ̀ bí i أو ولعلماء في كيفية السجود الذي أمر به الملائكة لآدم أقواله wọ́n ní àwọn olùmọ̀ wọ́n ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ nípa irú ìsùjúdù wo lọ́wọ́ bá àlékẹ́ ọlá ni wọ́n pa àwọn màláìkà láti ẹ̀kan sí fánàbí Adama wọ́n ní àwọn olùmọ̀ ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ sílẹ̀ tó ní ṣe pẹ̀lú pé ká fi gbangba wájú ká fi gbogbo eríkèríkè méjèèjì kan lẹ̀ lọ́lọ́wọ́ àdékẹ́lá pa àwọn màláìka láti ẹ̀ka sùn fánàbí adama ni àbélé yìí tó ní ṣe pẹ̀lú pàǹtẹ̀ kiri ẹni àbí irú èwo nímẹ̀. wọ́n ní arjasuha arjasuha eléyìí tó wá tẹ̀síwájú ní gbogbo ọ̀rọ̀ táwọn abá sọ nípa ìtumọ̀ sùjúdù yẹn anna sùjúdù al-ma'mura bihi fil ayati yuhmalu ala al-ma'na wọ́n ní ilé ìtọ́ tẹ̀sùn wọn jù nígbà táwọn gbé gbogbo ẹ̀yàwó lọ sọ́tún lọ sósì ilé ìtọ́ tẹ̀sùn wọn jù ẹ́ nípa sùjúdù tí wọ́n pa àwọn màláíkà láti nínú àyà yìí kan ṣe fún ànábì Adam ó náà ni pé ká gbé sùjúdù yẹn sínú túmà tó ti gbajúmọ̀ nínú èdè wípé sùjúdù pé wọn ní ọlọ́run ò ní kan forí kan nípa ànábì Adam pé sùjúdù nú èdè òun gangan lọ́lọ́run bá gbà lérò tí lẹ́jì òfin sùjúdù ṣẹ̀rí àti wíwáyìí lẹ́yìn bá níbẹ̀ bá ti rí sùjúdù àbí kátàkì lọ́nà ti ṣẹ̀ríà sọ́rọ̀ ìbádà lọ́wọ́ bá dékẹ́lá ń pa wọ́n láti ẹni báyìí ẹ́ ọlọ́wọ́ bó ní kama joseph anabi adama bẹ́ẹ̀bí ní àbíbẹ́bá tún sí ìrù ṣẹ̀ríà ẹ má ma jayé láàmú mọ́ àṣírí ti tú kọjá gbogbo àwọn nì àṣírí ti tú ṣe bí jò ní ìtọ́ gbé àwọn àfáà alájẹ́ ti dá ìmà wá ṣe sọ́rọ̀ ìsì àtẹ́nìkéjì wọn tẹ́gbẹ̀ wọn sí lè kéwú yí ẹ̀yà wọn tẹ́gbẹ̀ wọn tẹ́gbẹ̀ sponsor káàrin ọmọ kólẹ̀ káàkiri náà ẹgbẹ́ ẹ̀tọ́ fáwọn ọmọkúnwọ̀ gbọ́dọ̀ kólẹ̀ ni bẹ́ẹ̀ni bọ́dún yóò gbọ́dọ̀ kólẹ̀ fún wa ẹgbọ́dọ̀ kólẹ̀ wọn àwọn lágbọ́n bọ̀ ẹ̀ẹ̀sí ní kẹ́kúnlẹ̀ kẹwàá pé àwọn ọmọ aládàradàn tẹ́ ní ká ma dìbẹ́dì kúnlẹ̀ káàkiri síwájú alárabá pé ọya ẹ̀yìn tẹ́ ẹ̀yìn ọmọ tàà ní kẹma lọ sọ̀rọ̀ kúnlẹ̀ pípúnlẹ̀ dàíwá bá wọn alárabá pàpà kẹ́ẹ̀sì ebówó súnnà náà lẹ́ ń gbà tẹ́ fi ń takò súnnà ìrí gbogbo ẹ̀ lámà tẹ́kàfẹ́ yọ̀tọ̀ ọlọ́n kalẹ̀ ẹ̀ ń gbówó súnnà fi ń takò súnnà ẹ sọ fáwọn ọmọ ilé kí ó pẹ́ nìkan kan gbọ́dọ̀ kó ọ̀tọ̀ lójú tó fi ń bá ara Nàìjíríà lò ó bá dé Saudi kò ní kúnlẹ̀ ó bá ráhùn lára bá tán bá dé yọ́ lọ sọ fún àwọn ọlọ́lọ́lá pé ẹ̀dàkùn àgbàmù lára bá bọ̀ ẹ̀dàkùn tó lọ́wọ́ o tí ẹ bá kúnlẹ̀ ojú ọmọ ìyẹn ló mọ̀ fi wòyàn wọ́n kàn rò pé kìíní àwọn tó ń wá wa sálámà lọ gbogbo wọn wá kúnlẹ̀ àwọn tó wá fi mẹ́ṣẹ́ àláwí lé kéwù súnlẹ̀ dé ọwọ́ wọn rọ àti ìrìbìrí wọn ní ká sọ fún yín pé ilé kéwù súnlẹ̀ kẹ́ ilé kéwù tẹ́ ń pa ọmọ jálàbí tẹ́ ní ẹmọ̀ sọ fún ẹmà kìkìkì ẹmà bíwẹ̀ ẹmà bí para ẹ̀yẹ̀ lé sọ báwọn pé tẹ́ ń kọ́ àwọn ọmọ fáwọn lágbàwà bọ́yá yunifásitì tẹ́ ní káwà bá yín kọ́ bá wọ́n kọ̀ fún yín ọlọ́run ó sì tún náà sí yín pẹ̀lú ògbọ́ ọlọ́run pẹ̀lú ògbọ́ ọlọ́run tó rẹ́ nìkan òṣèré ilé ìrí kọ́mọ̀ lábọ̀ kí ló tẹ́ jáde tán ẹjẹ́ káwọn lábá mọ̀ sáǹdì ẹmọ́sẹ̀ nífà ẹwà ya ẹmọ̀ wá gbé wọn sórí rédíò káàkiri pé ìkúnlẹ̀ àwọn máa ṣe ló belebele ẹ̀ẹ́ ṣe pọ́sọ́jọ́ àwọn lárúbájọ́ ní lọ́n pé ìkúnlẹ̀ àánà àdára tí wá ní so àwọn ma kúnlẹ̀ ní báyìí kìlé gẹ̀gẹ̀gẹ̀ fún wọn lẹ́rìí pẹ́sìn ni àdípọ́dà àwọn ọmọ ní tó bá débi wípé mẹ́yàn bá tó kúnlẹ̀ ẹ̀yẹ́ yóò tó jíyà pé torí pé ìkúnlẹ̀ o nínú ẹ̀sìn ló tó wà tó kà ní sọlọ́sọ́lá sọ wala yabghi ahadun ala ahadin pé Ànábì sallallahu alaihi wasallam sọ wípé Ọlọ́run bá àdékẹ́lá fi ránṣẹ́ sí ni Ọlọ́run bá àdékẹ́lá fi wáyé ránṣẹ́ sí ni pé an tawadu'u pé ẹ̀yin èèyàn ẹ máa ní tawadu'u ẹ máa ní tẹríba fọ́ra yín o hatta la yafqara ahadun ala ahadin kí ẹnìkan má bàa máa ṣègbéraga lórí ẹnìkejì kẹ́nìkan sì má sì máa tayọ àlà lórí ẹnìkejì wọ́n wá ní tó kí ní pè ní àtàwágbẹ̀rù ìtẹríba kí ni ọ̀nà tí ṣẹ̀ríà kí ni ìṣòdúdú kí ni àlà ṣẹ̀ríà fún ìtẹríba kí ni dẹ̀lìlù pé ó kè ní sàtìmọ̀ pẹ̀lájọ̀ pé tàwágbẹ̀rù ìṣẹ̀ ìtẹríba ni a ti mọ̀ pé ìrun ṣẹ̀ríà fún wa bá ti kírun ààwẹ̀ ṣẹ̀ríà sọ bá ṣe ṣe ẹwà ẹwà fún wa ní ẹ̀rí àwàdọ̀ sínú ẹrù orúbù ti wà tàà bí ma pé yẹn tẹríba lọ́dọ̀ ti wà ní kéyàn tí kíni ó kúnlẹ̀ ajẹ́bẹ́ ká kúnlẹ̀ gẹ̀gẹ̀ ó ti wá di súnà báyìí bọ̀rọ̀ ẹ̀wọ́ ẹ̀wọ́ kìyàsù burúkú <laughs> wàláì àwọn ọmọ ní yáṣe tọ́ ní gẹ́bí ana khairun minhu inú ayé àtàpàdà kanáà ní bọ́nà bá ní ká débẹ̀ ní tafsiru yìí èmi mo lóore jẹ́ rẹ́bí adama lọ́wọ́ sí ní kí máa ṣe sùjúdù fún khalaqtani min narin wa khalaqtahu min tin ọsọ yẹn nínú suratul Kahf àbí naam suratul A'raf jàrí jazakumullahu khairan ó ní àà èmi ló ní jàrẹ́bì adama lọ kí ló fà torí ọwá sí kìyàs torí ọdé mi látara iná òsì dá nẹ́bì adama látara ẹ̀rọ̀fọ̀ ẹ̀wú kìyàsù tí ó dá ẹ̀ tí ó tàbájọ́

ẹjẹ́gẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ alimamu kọ̀ntọ́wì pẹ̀lú àṣẹ táwọn eléyìí sọ náà wọ́n ni wa arjahuha anna sujud al-ma'mura bihi fil ayati yuhmal ala al-ma'na al-ma'ruf fil lugha mutasayyih ay wani tumar ni kai أو يكون مظهرا من مظاهر التواضع والخضوع له تحية وتعظيما wọ́n ní ìta ń sọ ní pé wọ́n ní túnmà ní pé dájúdájú ọlọ́run ọba àríkẹlá ó pa àwọn màláìkà láṣẹ kan sí sẹ́kan tùjáhà adam sísàká ní ànábì adam wọ́n sì sẹ́kan fún ànábì adam yakúnù mazharon min mazọ́ iri tawagbẹ̀ tí ó ma jẹ́ àmì kan tí ó ma tí ó máa jẹ́ nǹkan kan nínú àwọn nǹkan tẹríba ọlọ́run bá lè kẹ́lẹ́ ní káwọn mẹ́lẹ́ka sí fánàbí adam wal khudu' lahu tahiyyatan wa ta'zima kan yẹ pẹ̀rẹ̀ ara wọn kí wọ́n tẹrí wọn bá fún ànábì adam alayhi salatu wasalam tahiyyatan lẹ́ni tí fi ń kí ànábì adam wa ta'ziman àti kí ànábì adam ga tí wa iqraran lahu bil kan sì fi rinlẹ̀ láti pé káàbìlì fi rinlẹ̀ fún ànábì ádámà kọ́lọ́ lájú àwọn lọ dúnà wọ́gọ́ ìjẹ́bà ti alẹ́ ọ̀gbì alẹ́bíwá ìbáadà wọ́n ní eléyìí tó yàtọ̀ sí káfí gbangba wájú ẹni kanlẹ̀ eléyìí tó yẹ ẹbọ ni táwọn malaika mọ́kú ń wọn ní sẹ́lọ̀ ń belé tí wọ́n sẹ́bọ̀ àbí so wọ́n ni wa ala hadha ar-ra'yi sara ulama'u ahli sunnah wọ́n ní lórí ìròrí táwọn sọ ìgan làwọn àfá alùsúnnà rìn lórí orí táwọn wí ìgan làwọn alùsúnnà rìn jàmáà ṣe kéde ṣe rí ní ẹjà rí bàbá so ilé yìí báyìí àwọn ni inna sùjúdà kana lillah wọ́n láwọn kan sọ wípé ìṣe sùjúdù yìí ọlọ́run gangan àwọn màláìka ṣe sùjúdù fún wa ádámà innama kana kalkibla wọ́n ní ádámà kan jẹ́ kiri kíbla ibùdájúkọ tí wọ́n gbà tí wọ́n gbà ibùdájúkọ tó dájúkọ nígbà táwọn forí kalẹ̀ fọ́lọ́run ni pé ànábì ádámà náà dájú wọ́n dájú sùjúdù kan tó tọ́ ṣùgbọ́n lọ́wọ́ bá náà ṣe sùjúdù fún wọ́n ní ànábì ádámà dá ẹgẹ́ di kíni o ọ̀dà ẹgẹ́ di kíbla ni. ẹ́ kalkibla ti

mọ́ wà nù wọn wọ́n wà qad qalu dhalika haraban min an al-ayatu al-karimatu hujjatan alayhim wọ́n wọ́n sọ eléyìí báyìí nítorí kan sá fún kí àyà yìí má jẹ́ ìlé wọn lórí kò yí báyìí níṣe àwọn ni wọ́n sá kí àyà yìí kúlìbà má jẹ́ ìlé wọn lórí ni náà eléyìí báyìí òun ni nǹkan tí àfáwà àkọ̀tọ́wì nǹkan tí wọ́n sọ nípa àyà yìí náà ẹ jẹ́ kí a wo nǹkan tí al-Imam al-Qurtubi alayhi rahmatullah táwọn náà sọ nípa àyà yìí bà táwọn náà sọ̀rọ̀ nípa sùjúdù àyà yìí bàtà ń sọ̀rọ̀ nípa sùjúdù áyà yìí àwọn náà sọ pé asùjúdù lughatan nǹkan tó ń pè ní sùjúdù nínú èdè òun náà ni atazallul wọ́n ní asùjúdù ma'nahu fi kalami al-arab nǹkan tó ń pè ní sùjúdù nínú ìtumọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn lábáwá òun náà ni atazallulu wal khudu' rẹ̀ òun so ìgbà táwọn bàtà ń bọ̀rọ̀ lọ wọ́n ni wọ̀gọ̀yàtùhù wọ́n ni ìntọ́ jẹ́ ògóngórí paríparí pàpín péyàn fẹ́ ṣe sùjúd wọ́n jẹ́ kó yíwa pé sùjúd ìbàtà ń bọ̀rọ̀ lọ bọ̀rọ̀ lọ wọ́n ni sùjúd ó bẹ̀rẹ̀ láti di pé ìyẹn tẹ̀ báyìí tí ẹ bá fi lè tẹ̀ ló ṣe nínú àgbọ́yé èdè lárúbáwá bọ́ bá fi lè rùkú rẹ̀ sùjúd ló ṣe wọ́n ni àmọ́ wọ̀gọ̀yàtùhù eléyìí tó wá jẹ́ ògóngó orí pé yẹn ṣe sùjúdù tí ò sí nǹkan míì tó tún jù lọ mọ́ nínú ọ̀ràn sùjúdù oníwọ́gbọ̀ ìlúwájihí bil ardi káfí gbangba wájú lélẹ̀ qala ibn faris wọ́n ní ibn faris sọ pé sájádà ìdáta kọ́ọ̀mọ̀nà pé wọ́n ní gbogbo tó bá ti lè ṣe sùjúdù irú nǹkan yẹn ti ó ti yẹpẹrẹ nìyẹn ó yẹpẹrẹ ara rẹ̀ nù orí bá ní sí yìí ṣùgbọ́n tó wá ń bọ́rọ̀ yẹn lọ wọ́n ni wà ìsìjáàdì ìdápẹ̀ ní àìsìjáàdì ìdámátò novor ni kíyàn tẹjú mọ́ nǹkan kọmọ́ sí jíkú mẹ́ náà pè ní àìsìjáàdì wọ́n ni kọ́lá Abu Amr Abu Amr ìkanáwà àgbàfà nínú ma lóhọ̀ ni ó ní wà asjada ìdá tọ́tọ̀ àrọ́sàwò asjada ìyẹn pé ìdá tọ́tọ̀ àrọ́sàwò tẹ́yẹ̀ bá tẹ̀rí balẹ̀ báyìí tí wọ́n ra gbórí wálẹ̀ báyìí tẹ́ǹkan sọ̀rọ̀ kọ́lẹ̀ báyìí wọ́n ni Abu Amr sọ pé ìtumọ̀ asjada nìyẹn ṣùgbàtà ń bọ̀rọ̀ lọ tọ́tún bọ̀rọ̀ lọ kò yí báyìí ni? yìí so wọ́n mú oríṣiríṣi àwọn orin wá láti fi jẹ́rìí ọ̀rọ̀ nípa ilé ìbáyìí wípé sùjúdù o a máa mí ní o a máa mí ní tẹ ọrùn bá so ọmọ ọ̀rọ̀ wá lórí ẹ̀ a wọ́n jẹ́ kó yé wípé eléyìí báyìí ó ní àwọn ìtumọ̀ sùjúdù nínú èdè kò yí so pé gọ́ọ̀yà rẹ̀ pa pé parí síbi kí wájú kalẹ̀ ẹ jẹ́ ká wo nǹkan tí alimamu Ibn Kathir táwọn náà sọ nípa àyà yìí alimamu Ibn Kathir rahimahullahu ta'ala bàtàwọn náà ń sọ̀rọ̀ nípa sùjúdù tó wà nínú àyà yìí àwọn náà sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan tí àwọn ẹni ìsáájú ti sọ nípa ìtumọ̀ sùjúdù yìí náà àwọn náà jẹ́ kó yíwa wípé sùjúdù ń kọ́ o ó túmọ̀ sí títẹ̀ ó sì túmọ̀ sí kéèyàn fi orí kanlẹ̀ now ìgbà tí àwọn àfáà yìí tán wá ń bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé gbogbo àwọn nǹkan yìí tán bẹ̀rẹ̀ sí máa ṣàlàyé nǹkan tán gbà lérò pẹ̀lú sùjúdù ní báyìí wọ́n wá ṣàlàyé àwọn tàbá padà sínú àyà eré tó wà nínú sọ́rọ́tù sọ́rọ́tù Yusuf ibi tọ́lọ̀ ọba rígá ti ń sọ ìtàn anábi Yusuf àti àwọn àwọn aráalé rẹ̀ àwọn bàbá rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bákanáà àti àwọn ọmọ ìyá rẹ̀ yókù tọ́lọ̀ ọba rígá sọ pé wa ó gbé àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sórí al-arsh àga ìtẹ́ ọlá wa kharru lahu gbogbo wọn pátápátá àti bàbá nabi Yusuf àti ìyá nabi Yusuf àti àwọn ọmọ ìyá rẹ̀ gbogbo wọn wá tánà sí wọ́n ṣe sùjúrù fún nabi Yusuf aya 100 nínú suratu Yusuf so mo fẹ́ kí a gbàgbọ́ yí nǹkan tí àwọn olùmọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo at-tafsir al-wasi' títí at-Tantawi afáwà Tantawi bákaná náà bàtán sọ̀rọ̀ nípa ayà yìí wípé a bàbá nabi Yusuf àti ìyá nabi Yusuf àti àwọn ọmọ ya rẹ̀ gbogbo wọn ṣe sùjúdù fún anabi adam wọ́n ṣe sùjúdù fún anabi yusuf alayhi salatu salam wọ́n wá ní kí ni wọ́n gbà lérò pẹ̀lú sùjúdù tí wọ́n ṣe fún anabi yusuf ní báyìí wọ́n ní kharru lahu sujjadan ay wa kharra yaqubu wa usratuhu sajidina min ajli yusuf ẹ máa wo tafsiru Tantawi mò ń ka wọ́n ní ìtumọ̀ wé wa kharru lahu sujjadan wọ́n ní ìtumọ̀ ní pé wa kharra yaqubu wọ́n lánàbí yaqubu wa usratuhu àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn fámílì rẹ̀ ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ ni usra anábì Yakubu àbí wọ́n ní gbogbo pàpátá wọ́n kharra sajidina wọ́n tẹ̀ min ajili Yusuf nítorí anábì Yusuf wọ́n tẹ̀ fún anábì Yusuf nítorí àti sàpẹ́lẹ́fà anábì Yusuf wọ́n ní wàkánà dhalika jaizan fi shari'atihi ẹ má gbọ́ wàkánà dhalika jaizan fi shari'atihi wọ́n ní káàkiri ṣe báyìí ọtọ́nù ṣẹ̀ríà àti wọn ni ẹ́ ala annahu launun min tahiyyati wípé nǹkan yìí ó jẹ́ nǹkan kan nínú àwọ̀ ìkírẹ ẹni lásìkò tí wọn wa laysa al-maqsudu bihi as-sujuda wọ́n ní kìí ṣe tí wọ́n gbà lérò pẹ̀lú sùjúdù tí wọ́n ṣe fún ànábì yusuf wíbá yìí wọ́n ní kìí ṣe tán gbà lérò pẹ̀lú ẹni sùjúdù ṣẹ́rí sùjúdù ṣẹ̀rí àti gbogbo eríkì pé méjèèjì gbọdọ̀ pé lè annahu la yakunu illa lillahi ta'ala torí pé irú eléyìí ni èyí ṣe fẹ́ lómi àtọ̀fọ́ náà bá wọ́n ní sùjúdù tí wọ́n ṣe fánàbì yusuf ń jọun wọ́n tẹ̀ fánàbì yusuf ni wọ́n fi ń kíra wọn nítorí pé ọtọ́nù ṣẹ̀rí àti wọn ẹ̀gbọ́n bí àfáàgbáyé sọ̀rọ̀ pé torí pọ́tọ́nù ó túnmọ̀ sí pé pọ́tọ́nù ṣẹ̀rí àti wa lẹ́fi nítorí pé wàkánà hádá wọ́n ni àbí àgbọ́ ni wàkánà dhalika jaizan fi shari'atihim wọ́n ni torí pé lè ìbá ìtọ́nu ṣẹ̀ríà àti wọn ni ọ̀tọ́nu ṣẹ̀ríà àti wa ẹgbọ́n kádá bá àtọ̀ntọ́ wísọ lẹ́ẹ̀kí ẹgbà àwọn àyímọ̀ ti wà láàfà torí wọn gbàgbà tọ́bá fẹ́ gbówó lọ́wọ́ wọn náà wọ́n bá ti gbówó wọn tẹ́tẹ́ dé Nàìjíríà tán gbédè tán sọ wàláì wọ́n hẹ́tì àwọn àfáà súnà mọ̀fọ́lọ́ bá búra wọ́n hẹ́tì wọ́n ti hẹ́tì àwọn Ibn Taymiyyah Ibn Qayyim púpọ̀ Muhammad Abdul Wahhab gbogbo àwọn Sheikh sọ́rin fèmí Sheikh bombaz wàláì wọ́n hẹ́tì wọn Sheikh Al-Albani wọ́n hẹ́tì wọn burúkú burúkú tabaka ń alìbọ́mù kọ̀ǹtọ́wé nígbà ń sọ̀rọ̀ yìí mú fi sọ wípé alùsúnnà àwọ èéṣe bá fẹ́ báyẹ̀ jagun ẹ̀rí àbàjá pátápátá ni ọ̀dọ̀ àfáàyíra tó lọ yìí fún iye adíntẹ́ǹsẹ̀ ìfẹ́nú ni wallahi ìfẹ́nú ni Sheikhul Azhar ni òtù àwọn náà gbàkúnlẹ̀ wọlé wọ́n sọ kí àṣà ti yẹ̀ ẹjá tó gbọ́n kan tí alimamul Qurtubi náà sọ ẹjá tó ń gba mamul Qurtubi náà láfà alimamul Qurtubi gbà táwọn náà ń sọ̀rọ̀ ayayi táwọn náà ń dá sí ayayi tán sàlàyé ayayi wọ́n ni qawluhu ta'ala wa kharru lahu kíla iná àtàrídù alàlọ́yì tààlà wọ́n láwọn kan sọ wípé ọlọ́run ọba ni ó ń padà ọ̀dọ̀ ọlọ́run ọba ló ń padà sí pé ànábì Yakubu àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ mé mọ́kànlá yòókù wọn ṣe sùjúdù fọ́lọ́run ọba wọ́n láwọn kan sọ bẹ́ẹ̀ wàlmáàna wọ́n ni almáàna wọ́n ni túnmọ̀ ní pé wàkọ́rù ṣúkúrọ̀ níláyì sùjádàn wọn sí wọ́n ní wa yusufu kalkiblati bi tahqiqi ru'yahu wọ́n ní yusufu kada gẹ́gẹ́ bí kibla tí wọ́n dojú kọ ni kò tí yìí báyìí nísìn bàtọ́ wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ kí mọ́ bá fi gbà síkó wa wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n ń bọ̀rọ̀ yẹn lọ wọ́n kọ́rọ̀ wa lórí sísì lórí eléyìí táwọn èèyàn sọ àmẹ́lẹ̀ táwọn náà sọ ni pé eléyìí tí wọ́n gbà lérò ń bẹ̀ òun kéde sùjúdù kan forí kalẹ̀ kéde sí pé ọlọ́run ọba náà ń ṣe fún kò yí báyìí nísìnyí so ànábì yusuf náà ń ṣe fún gbàtán kó gbogbo ọ̀rọ̀ yẹn wá tán tán sàlàyé so wọ́n wá ní wọ́n ní kọ́dà Sa'id bin Jubair wọ́n ní àtàníyà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà ní yáyà yìí kọ́dà Sa'id bin Jubair an Qatada anil Hasan Sa'id bin Jubair sọ olóhun gbà wá látọ̀dọ̀ Qatada Qatada gbà wá látọ̀dọ̀ Hasan fi qawlihi nípa gbónà ọlọ́pàá tó pé wa kharru lahu qala lam yakun sujudan wọ́n ní kèése sùjúdù àǹforí kalẹ̀ ni wọ́n ń sọ mí báyìí lakinnahu sunnatun kanat fihi wọ́n ní eré báyìí kan jẹ́ súnnà kan ni tó yẹ pé wà láàrin wọn tá máa ń fi ń kíra wọn yumi'una bi ru'usihim ima'an wọ́n ní tó bá fẹ́ kíra wọn ìtumọ̀ sùjúdù yẹn pé wọ́n a máa fi orí sí àpẹẹrẹ kíkí kan tẹrùn fúnra wọn báyìí onágbàlérò kàzálìkà káàrẹ̀ tàhíyàtùhù wọ́n ní báyìí ní kíkí wọ́n ṣe rí so wọ́n ní qala Thawri wad-Dhahhak wad-Dhahhak wa ghayruhuma wọ́n ní Thawri àti Dhahhak àtàwọn mí sọ wípé káàrẹ̀ sùjúdán ka sùjúdì ma'hudi indana wọ́n ní sùjúdù ní náà ni gẹ́gẹ́ bí sùjúdù tí a ti mọ̀ lọ́dọ̀ wa náà ni wọ́n ní eléyìí sì jẹ́ kíkí tiwọn wàkílà kánà ìhìnáàn karrukúì wọ́n láwọn mí sọ pé ìhìnáù ni gẹ́gẹ́ bí rukúì wà lám yakùn kúrúrán alàlárùbí kẹsí kún wọ́n sí kíni kẹsí kún wọ́n lọlẹ̀ wọ̀ wà há kàzà kánà sàlámù hùn bí takáfí wà ìhìná wọ́n lè yí báyìí ni bá ṣe máa ń kíra wọn pẹ̀lú pé wọ́n máa ń tẹ̀ wọ́n sọ́ra kì wọ́n tẹ̀ fúnra wọn ọmọwó wọ́n ni wàkọ̀dínásàkọ̀ lọ́hù tààlà kúláhù fi ṣẹ̀rí'átina alimamul Qurtubi ní gbogbo ilé ìtaka yí pátápátá ọlọ́run ọba ti parẹ́ nu ṣẹ̀rí àti wa àwọn ọgbọ̀nà ma sílẹ̀ fún yà wa ajma al-mufassiruna no wani ake waqad nasakha Allahu dhalika kullahu fi shar'ina waqad nasakha Allahu dhalika kullahu fi shar'ina ọlọ́run ọba rí kí láti pa gbogbo wàjáàlá kàlámà bádàlán anìlìhìnà ọlọ́wọ́n bá lè kẹ́lá wá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fi ọ̀rọ̀ kí ni ó fi rọ́pò ìmá tẹ̀ nínú ṣẹ̀rí àti wà ẹ̀dàkùnta ní sọ̀rọ̀ yìí alìmọ́mọ̀rọ̀ pọ̀rọ̀tóbi wọ́n lọ́wọ́n bá lè kẹ́lá fi ìmá kí rẹ ní pẹ̀lú ọ̀rọ̀ ó fi rọ́pò ìmá tẹ̀ fún rẹ nínú ṣẹ̀rí àti wà wọ́n ni wà ájìmá al-mufassiruna ala wà ájìmá al-mufassiruna anna dhalika as-sujuda ala ayi wajhin kana wọ́n ní àwọn olùmọ̀ nípa tafsir àwọn almufassiru wọ́n fẹ́nukò annadhalika sujuda wípé jajaju sujudu tí ó wà nínú ayayi ala ayi wajhin kana gbogbo túmọ̀ tó bá wù kẹtù sí gbogbo túmọ̀ ẹ̀bá àná forí kanlẹ̀ ní ẹ̀bá àní wọ́n tẹ̀ ní gbogbo ọ̀nà tó bá wù kẹtù sí kana tahiyatan la wọ́n fi ń kíra wọn ni wọ́n fi jọ́sìn fọ́ra wọn qala Qatada wọ́n ní kọ̀tàdà sọ wípé hadhihi kanat tahiyyatul muluki indahum wọ́n ní bí wọ́n ṣe máa ń kí àwọn lọ́balọ́ba lọ́dọ̀ tí wọ́n yẹ wa a'ta Allahu hadhihi al-ummata as-salama tahiyyata ahli janna ọlọ́wọ́ bá fàdí umma yìí ní as kama salama síra ọlọ́wọ́

alimamu kutubu wọ́n láwọn sọ wípé hadha al-inhina wa takaffi alladhi nusikha anna ẹmà wo alimamu kutubu ní sọ̀rọ̀ yìí wọ́n ní inhina títẹ̀ kásúnra kì kásẹ̀ fún rẹ ni ilé tó ẹkùn wọ́n ti parẹ́ fún àwa tí ó kú tí ó sínú ṣẹ̀ríà tiwa mẹ́yẹ kọ̀dì sọ́rọ̀ àádẹ́ta bí diyari masiriya ó ti di aládà ah, àwọn ní masari bẹ́yàwó yọ̀ gbọ́mi alimamur kutubu sọ wípé títẹ̀ tí Ọlọ́run bá tọ́kọ̀ fáwa pé káwa mẹ́ṣe inú ṣẹ̀rí àti wáyẹ ó di àládà wọn ní mẹ́sàrí o tẹ́lẹ̀ ti jáde ó ló ti di àládà wọn ní mẹ́sàrí wà ìdẹ̀lá ẹjàm kèése lọ́dọ̀ àwọn ará Mísírọ̀ nìkan kódà lọ́dọ̀ àwọn tí èsè lárúbá a o he a a he a wọ́n wọlẹ̀ lọ́nu naam wọ́n ní wàkàzálìkà kìyàmù bá àbúhìm ilà bá àbìn wàkàzálìkà kìyàmù bá àbúhìm ilà bá àbìn wọ́n ní bákan náà ní ká máa dìde fún rẹ̀ ní táwọn apákan wọn máa ń dé pápá kejì wọn hatta inna hadahu idhalam yukom lahu wajada fi nafsihi ka annahu la yu'bahu bihi wọ́n ní débi pé kódà bí ẹnìkan nù wọn tí wọ́n bá fẹ́ kí tán bá dìde fún àbítàn bá ti dìde fún èèyàn kan nù wọn yóò mọ̀ wá rí ní ẹ̀mí rẹ̀ gbígbà pé wọn kàwọn kún kí ní alimọ́mù ti wọ ìbàjẹ́ ti wọ̀ wọ́n lẹ́wù débi wípé tàn bá ti dìde fún wọn báyìí ó wà ríra wọn bíbá a nígbà pé ẹ̀tì alimamu Qurtubi níbẹ̀ náà ní tọ́bá pàdé ara wọn inhana ba'duhu li ba'd apá kan wọ́n wà tẹ̀kún apá inhana wọ́n wà tẹ̀kíra wọn aadatan mustamirratan wọ́n lè ti wá di aláàdá wọn tí ń lọ bẹ́ẹ̀ láàrin wọn wa wirasatan wọ́n ní pàápàá jùlọ tàbá pàdé àwọn aláṣẹ láti àwọn olórí lórí ẹ́ wọ́n gùn rí kò ń bí súnnà wọ́n ní tẹ̀lé súnnà wà á rọ̀dù wà ní súnnà wọ́n gùn rí kò ń bẹ̀ ẹ́ wọ́n ní tẹ̀lé súnnà wọ́n wà máa tẹ̀ fúnra wọn wà rọ́wà Anas ibn Malik qal wọ́n ní ìdàltàkọ́ìnà tàbápàdé ara wa kọ́ọ́lá láà anẹ́bìdẹ̀ ìgbọ́nà síbẹ̀ kúlnà àfàyà àtẹ́ni kò bá àgúnà bá àgọ́n ìjá lè máa jì mara wa ká ma fọ́rùn kíra ẹni lọ́rùn kọ́ọ́lá láà anẹ́bìdẹ̀ má síbẹ̀ kúlnà àfàyùsọ́fì bá àgúnà bá àgọ́n sàlìmá bara lọ́bí kọ́ọ́lá náà anẹ́bìdẹ̀ bẹ́ẹ̀ ni kọ̀rọ̀jáhu abu umar

látẹ̀tẹ̀bíhì hálù almuayyana wọ́n ni ta sọ ní pé eh, sáàrù nìkan ní ìdájọ́ ohun wọ́n ni sáàrù nìkan gẹ́gẹ́rẹ́ o ló ní ìdájọ́ yẹn lima tẹ̀tẹ̀bíhì lima musa sí kalẹ̀ kan tí mo sọ pé lá zálika makhsusun bí sáàrù lima tẹ̀tẹ̀bíhì alhálù almuayyana wọ́n ni wọ́n wà kọ̀rkílà wọ́n ti bá ráwọn apákòlù màtọ́ sọ pé ìnáma kánà kìyàmùhùn liyanziluhu anil himar wọ́n ní ìdìdé tánàbí ní kálìdé fún kálìlọba sọ̀kalẹ̀ kálìlọlé sọ̀kalẹ̀ lórí kẹ́tẹ́kẹ́tẹ́ tó wà ní torí pé kò lè dá ó ní ó tọ́ fún ẹni tó bá dàgbà tí ò bá ní lápá nínú ẹ̀mí rẹ̀ wọ́n ní fa'in asfaro fíhì wọ́n ní tó bá wá lè lápá nínú ẹ̀mí rẹ̀ tó bá ń ṣe fún tí ó wà máa rí ààrẹ̀ wà á ẹjàbà bíhì tó sì jọ lójú tó wù bẹ́ẹ̀ wọ̀rọ̀ àrínẹ́fsì hì sì rí pé pẹ̀lú nǹkan yìí òun ti nípò nìyẹn lamyajus

anábìnrin kọ́yà lọ wá ààyè ibi tí ó ti jókòó nínú náà so a rí pé abẹ́mọ̀ ràn lọ́wọ́ lórí aburú nù tó bá jẹ́ pé yọ́mọ̀ rí inú ẹ̀mí rẹ̀ bẹ́ kò yí bá ní sí so wọ́n ni wà jáà wà jáà ni sọ̀hábà ti ridwanullahi alayhim ajma'in in tètè rí tẹ́lẹ̀ ni wọ́n lọ́wọ́ wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà kọlọ̀mbà ní kọ́ lam yakun annahu lam yakun wajhu ikramin alayhi min wajhi rasulillahi sallallahu alaihi wasallam وما كانوا يقومون له إذا رأوه لما يعرفون من من كراهته لذلك wọ́n ní ó wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà lápapọ̀ wípé kò sí ojú kankan tó fi ń lóore lọ́dọ̀ àwọn sọ̀hábà tó fi ń lápẹ́lé tó ìdájúkọ ànábì sallallahu alaihi wasallam lọ́dọ̀ wọn kò yí báyìí nísìn wọ́n ní tó ń ti bẹ́ẹ̀ wọn kì í dìde fún ànábì sallallahu alaihi wasallam tó bá rí ànábì sí wọn wápá ànábì lé ní ànábì ló fi lápẹ̀lẹ́ jù kò sẹ́nì kankan tó lápẹ̀lẹ́ wájú àwọn sàhábà tó ànábì tó ń ti bẹ́ẹ̀ tán bá rí ànábì wọn èyí dìde kí wọn èyí dìde fún lima ya'rifuna min karahatihi li dhalika wọ́n nítorí pé wọ́n ti mọ̀ ipa ànábì kórìí láti yẹn máa ṣe nǹkan bá ń fún yẹn kọ́ máa ṣe nǹkan bá ń so ẹgbọ́n kan tí Al-Imam al sọ nípa áyà now ẹ jẹ́ ká lọ wo nǹkan tí alimam ibn kathir náà sọ nípa aya yẹn bàtí alimam ibn kathir náà sọ̀rọ̀ wọ́n ni wa kharru lahu wọ́n ṣe sùjúdù fún Ànábì Yusuf wọ́n ni ai sajada lahu abawahu wọ́n ni ìtumọ̀ rẹ̀ ní pé bàbá àwọn òbí rẹ̀ méjèèjì bàbá rẹ̀ àti yá rẹ̀ wọ́n ṣe sùjúdù fún wa ikhwatuhu albaqun àtàwọn ọmọ yá rẹ̀ tó kú náà wọ́n ṣe sùjúdù fún Adam Ànábì Yusuf wa kanu ahada ashara rajulan àwọn tá sí wí mọ́kànlá ni wọ́n láwọn ọmọ ìyá nabi yusuf yòókù wa kanu ahada ashara rajulan wa qala ya abati hadha ta'wilu ru'yaya min qabl wọ́n ni anabi yusuf wọ́n sọ pé ai allati wọ́n ní eléyìí ni ìtumọ̀ àlá tó ti sọ fún bàbá rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ipò òun yí àwọn òru pé inni ra'aytu ahada ashara kawkaban wa shamsa wal qamara ra'aytuhum li sajidin mo rí àwọn ìràwọ̀ mọ́kànlá àti òrùn àtòṣùpá tí wọ́n ṣe sùjúdù fún mi ìràwọ̀ mọ́kànlá yẹn ní ọtọ́nù ṣẹ̀ríà tí wọ́n ni ìdá sálàmú alẹ́kẹ̀bírí yasùdúrẹ̀ láhù tàbá tí ń sálàmà sàgbàlagbà nù ṣẹ̀ríà tí wọ́n máa tẹ̀ fún wàlàm yazal hada jaiza min ladun adama ila shari'ati isa eléyìí ó wáyé kò gbóni tọ́tọ́ látàsìkò ànábì adama tó fi dórí ṣẹ̀ríà ànábì isa ni alayhi salam fàhúrìmà hada min hadhihi milla almillatul muhammadiyya ó wá sí ní haram ẹgbọ́n ga jíbìnú kẹfì náà sọ sẹ́rẹ̀ fáwọn náà sọ ń tọ́ yàtọ̀ fáwọn afátókù wàjú ila sùjúdù mukhtassan bi janabi rabbi subhanahu wa ta'ala wọ́n wá sí sùjúdù ní nǹkan ẹ̀sà fún ọlọ́wọ́ bá nìkan a gbọ́dọ̀ sí fẹ́lú mímọ̀ nínú ṣẹ̀ríà tiwa kò rí bá ní sí yìí wọ́n ní hadha madmunu qawli qatada ọ̀rọ̀ ìríhì wọ́n lélẹ̀ ní ìtumọ̀ ìntọ́wà nínú ọ̀rọ̀ gbólóhùn kọ̀tádà tí mọ̀ kàlẹ̀ ẹ̀kẹ́ àtàwọn mìíràn wà fà وفي الحديث أن معاذا قدم الشام ولو أنه حديث كمعاذ لو الشام فوجده يسجدون لأساقفتهم قوى باه ولوري كما من سجود فان ولوري فلما رجع سجد لرسول الله صلى الله عليه وسلم فقال ان باتوا قال سي مدينه واسي سجود فان النبي النبي ما هذا يا معاذ الين اول مريو تون سي معاذ فقال اني رايت يسجدون لأساقفتهم وني باتي مولد وبا يي كو وان سي كيني o wọ́n àwọn àsákífà wọn àwọn tó jíròrí wọn wà ń ta àkùwà yóò zẹ́rẹ̀ lák ìwà náà bí ló sì tọ́ka máa ṣe kẹ́yìn fún ya Rasulullah ìròjú sí ọlọ́run bá faqala àníbà sọ pé law kuntu amiran ahadan ayazira li ahadin tó bá ikọ́ tọ́ fún mi kí n pa ẹ̀rẹ̀ kan láti ẹ̀kọ́ máa tẹ̀fẹ́ nìkan ni la amartu zawjata an tazira li zawjiha min idami haqqihi alayha ìyàwó anna salman laqiya an-nabiy sallallahu alaihi wasallam fi salman al-farisi ó pàdé an-nabi sallallahu alaihi wasallam fi ba'd turki al-madina ní apá kan àwọn ọ̀nà madina wa kana salmanu hadith ahadin bil islam salman dẹ̀ ṣe gba islam lásìkò tan wí ni fajal fasara lin nabi sallallahu alaihi wasallam ó wá ṣe sujudu fa nabi ge bá ṣe man ṣe nínú milla wa tẹ́lẹ̀ turpe yahudi ni salman jẹ́ tẹ́lẹ̀ faqal anabi sọ pé la tasjud li ya salman má ṣe sujudu fún mi salwan wasri al alladhi la yamut ọlọ́run ọba tí òkè ń kú ní kó ṣe sùjúdù fún wàlgọ́ọ̀dù anna haza kana jaiza fi shari'atihi wọ́n ní gbogbo èròǹgbà ń tà fi ń sọ gbọ́ọ̀rọ̀ yìí ni pé eléyìí báyìí ọtọ́nu ṣẹ̀ríà tí wọ́n tẹ́lẹ̀ ni wàlìhádà kharru lahu sujjadan wọ́n ní torí ẹ̀ wọ́n fi ṣe fún anabi yusuf alayhi salatu wassalam imamu fasiri nina nípa àwọn àyà yìí alimamu Tabari rahimahullahu ta'ala imamu fasiri bàtà wọn náà sọ̀rọ̀ nípa àyà yìí nínú tafsiru wọn a táwọn náà sọ̀rọ̀ nípa wa kharru lahu sujjadan wani yaqulu wa kharra Yaqubu wa waladuhu wa ummuhu li Yusufa sujjadan wani ìtumọ̀ ni pé anabi yakub àti àwọn ọmọ rẹ̀ àti ìyá anabi yusuf gbogbo ọ̀nà ti sùjúdù fún anabi yusuf wọ́n ń bọ́rọ̀ yẹbọ̀ wọ́n ń bọ́rọ̀ yẹbọ̀ wípé ìgbà tí wọ́n ń bọ́rọ̀ yẹ dé ààyè kan wọ́n wá ní a torí imam ẹni tó yẹ kí ma pọ́s báyẹ̀ ni pé alimamul Qurtubi àwọn a kó ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn àwọn asar tó pọ̀ wá lórí tafsiru àyà pé lágbájá báyìí bó ṣe tú ni so riwaya rẹ̀ dẹ̀ ní ẹgbàwá yìí látọ̀dọ̀ ní báyìí látọ̀dọ̀ ní báyìí tó fi dọ́dọ̀ ní báyìí kó sì tú ní wọ́n tún mẹ́lòmí náà wà bá ṣe máa ń ṣe nìyẹn so ìdẹ̀fẹ́kágbára ara wa lásìkò pẹ̀lú pé lágbáyá tú báyìí làmẹ̀dó tú báyìí nínú túnmọ̀ sùjúdù ní o pé sán forí kalẹ̀ ni sí wọ́n tẹ̀ ní sán fi gbẹ̀ ni bàtọ́ ń bọ́rọ̀ lọ wọ́n wá ní wọ́n wá gbẹ̀gbà wá látọ̀dọ̀ kọ̀tádà kó wà kọ́rù láhù sùjádà ok ẹjẹ́ ti ẹ̀ka ilé báyìí àwọn ilé tí mo ti fò sẹ́yìn lókè sókè wọ́n ní haddatana ibn hamid قال حدثنا سلمة عن ابن إسحاق قال تحمل يعني يعقوب بأهله حتى قدموا على يوسف وني أنا بيعقوب Yakub ó kó àwọn ará ilé rẹ̀ wọ́n wá ń ṣe ìrìnàjò tán fi lọ sí ọ̀fìdí ọ̀dọ̀ ànábì Yusuf falamma ijtama'a ila Yakub banuhu ìgbà tí àwọn àwọn ọmọ ànábì yakubu tí wọ́n ṣe tí wọ́n pàdé tí wọ́n kójọ papọ̀ pẹ̀lú yakubu dákọlú ala yusufa gbogbo wọn rẹ̀ tí wọ́n wọlé tọ̀ ànábì yusuf falamma ra'awhu waqa'u lahu sujudan ìgbà tí wọ́n rí ànábì yusuf báyìí dé wọ́n ṣe sùjúdù fún ànábì yusuf ni wa kanat tilka tahiyyatul muluki fi dhalika zaman wọ́n lé léyìí sì jẹ́ kí kíta máa ń kí àwọn lọ́balọ́ba lásìkò ni abuhu wa ummuhu wa ikhwatuhu bàbá ànábì yusuf àti ìyá rẹ̀ àtàwọn ọmọ ìyá rẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọ́n tó wá pẹ̀kọ̀ wá حدثنا حدثنا بش قال حدثنا يزيد قال حدثنا سعيد عن قتادة وخروا له سجدا وان قتادة سقول خروا له سجدا وكانت تحي وكانت تحية من قبلكم إلي باي تبقى sọ pé إلي باي ilé تحية فوا jẹ́ tàhíyà fún àwọn tó sáájú yìí káà bí apá kan wọ́n ṣe máa ń kí apá kejì wọn nìyẹn fa a'ata Allahu hadhihi al-ummata as-salama ọlọ́run bá dékẹ́lá wá fàdí ummah yìí ní sálámà tahiyyata ahli tahiyyata ahli janna kíkí àwọn ará ilé aljanna karamatan min Allah tabaraka wa ta'ala ajjalaha lahum wọ́n ní eléyìí jẹ́ àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó gbẹngbẹ́ ọba tó ga ọba ọlọ́pọ̀lọpọ̀ oore tọ́lọ́run ọba àdékẹ́lá tí ó wà jálá rẹ̀ fún àwọn fàdúmà nẹ́bí sallallahu alaihi wasallam wa ni'matan minhu ó sì jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba fún àlùmà nẹ́bí sallallahu alaihi wasallam pé káwà máa kíra pẹ̀lú tàhíyà ká má tẹ̀mọ́ wọ́n tó gbẹ̀gbẹ̀ wá pé kíkí àwọn èèyàn lásìkò ní oníkan máa ń tẹ̀kíra wọn ni ṣe rà ní sin wọ́n máa wọn àtàrù wá o ipé bí Ibn Jurayj náà ṣe tú nìyẹn pàwọn náà sọ pé káàna tilka tahiyyatuhum kama tasna'u nasu kama tasna'u nasun al-yawm wọ́n ní báwọn apá kan náà ṣe máa ń ṣe lónìí wọ́n ní bá ṣe wọ́n ní kò yí báyìí sí yìí so gbàtá wọ́n tó wá mọ́rọ̀ mí wà látọ̀dọ̀ ibn yazid wọ́n ni qala dhalika sujúdú li sharafihi wọ́n ni sujúdù yẹn láti fi ṣe sharaf láti fi ṣe àpẹ́lẹ́ fún anábi yusuf ni kama sajadati ti ṣe sujúdù fún anábi adama nítorí yìí naam alìmáàmù Qurtubi wọ́n ń bọ̀rọ̀ lọ wọ́n ni wà iná ma ánà wọ́n ni tí wọ́n gbà lérò òun ni wípé gbónà wípé iná sujúdà kánà tahiyyatan bainahum wípé sùjúdù jẹ́ ìkíni láàrin ara wọn anna dhalika kánà minhum ala wọ́n nílé ìbáyìí ọ jẹ́ ìwà tọ́dá tamánwù láàrin ara wọn ni la ala wajhi al-ibadati min ba'dihim li ba'd kéèsì kí wọ́n fi ń ṣe jọsẹ̀ fúnra wọn wa mimma yadullu ala anna dhalika lam yazal min akhlaqi an-nas qadiman wọ́n nínú tí ó wà tọ́ka sí wípé eléyìí báyìí àkọyẹ gbogbo nínú nǹkan tí ó jẹ́ ìwà àwọn èèyàn ní àsìkò ìgbà tí ó ti kọjá min ba'dihim li ba'din wọ́n sì máa fi ṣe ìbádà fún ara wọn wọ́n ní òun náà ni qawlu Aisha bani Sa'laba wọ́n wá mú orin yẹwà pé falamma atana bu'aida al-karo sajadna lahu wa rafa'na wọ́n mú orin wá láti jẹ́ kó yọ pé Aisha bani Sa'laba àwọn wọ́n kọ orin láti jẹ́ kó yọ pé bá ṣe máa ń ṣe nígbà nìyẹn pé àwọn ṣe sùjúdù fún kò yí báyìí nísìnyí láti fi kí so eléyìí báyìí òun náà nìkan tí alimamul Qurtubi rahimahullahu ta'ala tí àwọn náà sọ nípa àyà yìí wípé bá ti máa ń ṣe nígbà yẹn nìyẹn síwájú ìsìláàmù ni ṣùgbọ́n nígbà tí ìsìláàmù ti dé nǹkan yẹn ó ti di nǹkan tó yí padà tí a ti ṣe bẹ́ẹ̀ mọ́ nínú ṣẹ̀ríà àti tànàbì sallallahu alaihi wasallam so eléyìí báyìí ó ní aqwalul mufassirin eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa tafsiru áyà eléyìí tí àwọn èèyàn bí ń ṣe ẹ̀rí lórí ọ̀rọ̀ sùjúdù kama tẹ̀kírẹ ni eléyìí tó wà nínú suratu suratul Baqara eléyìí tá jẹ́ orí èyí àti eléyìí tó wà nínú suratu Yusuf áyà ọgọ́rùn-ún eléyìí tí a tún ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti fi tan ìmọ́lẹ̀ sí nǹkan tí àwọn olùmọ̀ nípa tafsir tán sọ nípa ìtumọ̀ áyà náà so eléyìí báyìí jẹ́ kó yíwa wípé àwọn olùmọ̀ nípa tafsir wọ́n jẹ́ kó yíwa wípé nǹkan yìí ń kọ́ o nǹkan tó yẹ sí pé lásìkò nì

ọtún yàtọ̀ sí ẹ̀rọ Musa nítorí pé nínú ṣẹ̀ríà Ànábì ẹ̀yìn Musa àwọn kankan Ọlọ́run bá ṣe léèwọ̀ lé wọn lórí àmọ́ nínú ṣẹ̀ríà Ànábì ẹ̀yìn sá Ọlọ́run bá rí gílá sí lẹ́tọ̀ lé wọn lórí wàlúwẹ̀hẹ́lẹ́ lakum ba'dha alladhi harrama alaykum ẹ̀rí nìyẹn nínú àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí ní ilẹ̀ ìgé Ànábì sallallahu alaihi wasallam sọ ó ní u'titu uh, khamsan lam yu'tahunna ahadun qabli wọ́n fún mi láwọn nǹkan márùn kan wọ́n fún nínú nǹkan tó wákà nǹkan mara àrùn yẹni pé wàkánù nàbí yìí bá fi ìrà fómi ìkọ́ọ̀sọ̀ àrẹ́bì ní àwọn ànẹ́bì tó ti kọjá lọ àwọn ọlọ́run bá lékẹ́lá mẹ́ ń gbé wọn lè sí àwọn ìjọ wọn nìkan ní ṣẹ̀rí àwọn ìkọjá àwọn ìjọ wọn anú ìjọ wọn nìkan ọlọ́run bá lékẹ́lá mẹ́ ń gbé wọn dìde lé sí àwọn nìkan sì ní ṣẹ̀rí àwọn wà báyìí lé lórí wàbò èsù ìlànà àbáwọn tó ti kọjá lọ ṣẹ̀rí àti wọn kọjá àwọn ìjọ wọn ṣẹ̀rí àtọ́ àwọn tó kọjá tó kọjá ìsì ṣẹ̀rí àtiwa kò yíra ní sí kéjì ṣẹ̀rí àtiwa ṣe ní ìbáyìí o ní tí àwọn olùmọ̀ nípa tafsir tí àwọn náà tí wọ́n gbọ́yé kọ́lọ̀bàdìká kọ́mọ́ sí wá ní onífẹ̀ẹ́nú àwọn ẹ̀rí tó mọ́ wá lórí kúnlẹ̀ àwọn ẹ̀rí tí è ṣe pé àwọn àdíkà nẹ́bì tí àwọn sọ̀hábò ti kí ànẹ́bì ẹgẹ́ di jùsúwù àbíbákì tó wà ní Bukhari àti Muslim Abubakri òun àti Umaru níjà láàrin ara wọn Abubakri wá ló se àbòsí fún Umaru Abubakri wá bẹ̀rẹ̀ mọ́ Umaru wá gbọ́ Umaru wá yarí fún òun ní foríjì Abubakri inú Abubakri wá bàjẹ́ púpọ̀ pé ha ah, òun sì fi ọmọ ìyá àwọn òun kóhun sàbòsí òun sì bẹ́kó foríjì òun kò foríjì òun ọlọ́bá ànábì sallallahu alaihi wasallam wá sí ìṣesí kan lọ́jọ́ náà tánà fi mọ̀ yí pé ìdààmú ti bá lọ bá ànábì lẹ́ni tó yẹ pé ó kó ekwan abákìrì fi hàn tẹ́ni arẹ́bìn ní ẹ̀rí èèyàn yí ẹ̀rí ọ̀rẹ́ yí àbúbákìrì fakọ̀dì gọ́ọ̀mọ̀rọ̀ ah wàhálà ti bá ìdàmú ti bá ọwádíwájú ànẹ́bì ìgbà tó níwájú ànẹ́bì ẹ máa wo ó kí ànẹ́bì bẹ́yẹn kí ànẹ́bì ọ sáramà sánẹ́bì ó kí ànẹ́bì ọwá jòkólẹ̀ ọwá ni

wọ́n wọ́n pé à ah, ọmọ ìyá mi sí ń bẹ̀ mílẹ̀ kọ́ ní foríjì ohun ìṣùwá foríjì àìrí ah, kí wá ilé bóun náà sí wá bákìrì lọ lẹ́nu láti ilẹ̀ sọfá bákìrì pọ́wọ́ ti foríjì ó délé báyìí kọ̀ bá bákìrì ó ti wá mọ̀ pé bóun ọba ti bá bákìrì lé ibi tóun tún lé wá sí ọ̀rẹ́ lọ́dọ̀ àmẹ́bì bí ṣe lọ sọ́dọ̀ àmẹ́bì lọ sallallahu salama sa àmẹ́bì sallallahu alaihi wasallam ẹ máa wo salama sa àmẹ́bì ìgbà tí salama sa àmẹ́bì Umar wá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ tó bá wá ẹ́ fatama àárọ̀ wájú nàbí sallallahu alaihi wasallam ojú ànábì wá pán sí Umar ànábì wá bẹ̀rẹ̀ sí máa bínú ànábì wá ní a kí ló dé tẹfẹ́ ma ní ọ̀rẹ́ mi lára ẹfẹ́ ma ní lára ìgbà tí mo dé tí mo gbé sẹ́yìí dé gbogbo

ó wá fi ẹkùn ẹ̀lélẹ̀ ẹ̀dẹ́kùn bẹ́ẹ̀ ṣe jòkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ yà ní nígbàtí ẹ jòkó báyìí nìsìn ẹ̀dẹ́kùn sórí ìdí mẹ́rin fẹ́ kó nẹ̀ fún mẹ́rin awákìlì jòkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ́ anẹ́bí wá pọ́njú awákìlì wá fẹ́ kọlù àtẹ́ṣà Ah, àyàbọ̀tẹ̀ ọwá yíra padà ọwá fi kún ẹ̀ lélẹ̀ látorí ìjòkó nípa wọ́n sì tó parọ́ àbákìrí wá yíra padà àbákìrí wá ṣe mú ẹ ṣe àríbáyé àbákìrí imú sàbòsí fún àbákìrí imú sàbòsí fún àbákìrí wá sọ fánà pé àrẹ́bìnú imú sàbòsí fún àrẹ́bìnú imú sàbòsí fún wọ́n dá nẹ́bọ̀ ní ilé ní pé àlékúnlẹ̀ rẹ̀ a ń sọ pé sàlékúnlẹ̀ kí rẹ̀ ni ẹ̀wọ́n mú ẹ̀rí tó ní àlékúnlẹ̀ kí rẹ̀ ni wá

pé aládá wá ní aládá tí wá ní aládá àà ah, ah. bá sì mú wọn súnà wọ́n ni eh, eh, ẹ̀ẹ̀bí súnà nù aládá àti súnà ìwọ́lọ́wọ́ agbópanjù ẹ̀ẹ̀bí sọ́ra kẹbẹ̀rù ọlọ́run kẹbẹ̀rù ọlọ́run bá lórí ẹ̀mí ara yín ẹ̀ tó pẹ́rì ẹ̀lẹ́ kéjìdá títí wọ́n mọ̀rún náà tó rúnà tó ṣe burúkú eléyìn náà sallallahu alaihi wasallam lamma zalat ash-shams ìgbà tó rún yẹ̀ Ànábì sallallahu alaihi wasallam masalasi fasalla bihim az-zuhra Ànábì kírun zuhri fún wa bàtà lè wá kírun tán qama ala al-minbar Ànábì wá dìde bọ́ sórí minbar ẹ dákun ẹ máa wò ẹ dákun torí Ọlọ́run mo sì lórí mo lórí ìjòkó ní wà ah, wọ́n ni yáà tó bá lórí ìjòkó ní wà ẹ máa ma parọ́ fáwọn èèyàn máa parọ́ àìsá ẹ dákun àwọn tí wọ́n tàbá sálámà tán tàà kírun tàà sálámà tán sí èyí ìgbóòlà máa wà àà ah, ah. tẹ́yàn bá ti jogún kógún ìtàkítà nínú wọn máa ń pa bàbá sálámà tá kírun tẹ́sẹ̀ sí eré ìdúnà tí mọ́n sálámà ẹwà ma wó kẹrìmọ̀ fórí jòkó náwà wọ́n ní bàtà náà bí sálámà tán kọ́ọ̀mà alẹ́ nímbà alẹ́bí wá dìde ní bọ́lọ́ ti dìde orí ìjòkó tó eré ìdúnà ló tún ti dìde kọ́ọ̀mà alẹ́ nímbà ló tún wá dìde bọ́ sórí nímbà ní fàzákàrọ̀ sáàtà ọwá bẹ̀rẹ̀ sí ma sọ̀rọ̀ kìyàmà wàzákàrọ̀ annabẹ́ na yàdé ha ìmọ́rọ̀ ní gọ́ọ̀mà alẹ́bí wá bẹ̀rẹ̀ sí ma bàtàrí bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ yìí àníbìgbàtọ́jẹ́ àníbìwá ní salúni ẹ máa bí bèèrè bèèrè tó bá wù yìí wallahi ó ní mọ́ bọ́lọ́ bá búra ma sa'altumuni an shay'in illa akhbartukum bihi ma dumtu fi maqami hadha ó ní ẹ níbi nílèrè bèèrè kan àbí kí n fún yín lèrò nípa rẹ̀ lójú ìgbà tí bá sì wà níbi tí mo dúró sí mọ́ ìjízàmù àníbìwá ní àníbìní wọ́n ní àníbìwá wá bẹ̀rẹ̀ sí ọkẹ́ salúni salúni salúni ẹ bèèrè bẹ́ẹ̀ nìkan ṣe bèèrè bèèrè tí ò lórí lọ́wọ́ mi ó ní anẹ́bì aina madkhali tí bá kú bó ní mọ́ lọ anẹ́bì ní ìlànà ọwọ́ ọ̀nà sílẹ̀kì ní wàlá ìbó ti kó ti ẹjọ́ ọ̀nà yẹn ọdọ̀ ọmọ náà gbé anẹ́bì nínú náà lọ ẹnìkan náà Abdullahi bin Hudhafa as-Sami ó náà ní ni bàbá rẹ̀

Umaru wá tàparadà lórí ìjòkó wá pé kún lélẹ̀ bí Abubakar jí ṣe ń jọ nílọ wọ́n ni rọ̀bí nàbí láàrín rọ̀bán àbí islami dínà àbí muhammadin nàbíyà ha ayọ́ ní sọ́rọ̀ ọba lọ́wọ́ àṣìgbà islamu lẹ́sìn àṣìgbà náà nẹ́bí ló ti sẹ́ masakata nàbí sallallahu alaihi wasallam anẹ́bí wá dákẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam ah, wọ́n ní ìbú ògiri olóhun rí kàkàdó nígbà táwọn kí ọ̀run ó ní wallahi ó ní ànábì ní wàlàmárọ̀ kàlíyàómi mùsùlùmí ànábì wá ní ẹjẹ́ sọ yorùbá kí máa ànábì wá ní ìtàn ah, fi hàn èmi ò rí irú oore tí wọ́n fi hàn mí lónìí ìrírí láti jọta sí dínú tó kí wọ́n fi àlìjẹ́nà hàn mí àwọn oore tí mo wá rí àlìjẹ́nà ìrírí láyé wọ́n ti fi iná hàn mí níbi ìbú ògiri ìrí aburú tó tó láyé lọ́sùn tí ó rí aburú eléyìí náà wọ́n ní Umaru tó kúnlẹ̀ kí ànábì náà Umaru ọwá tó jòkó jòkó wọ́n wá describe rú jòkó tó jòkó lọ́jọ́ ní wọ́n tó ní kọ́lẹ̀ kí àmẹ́bì náà ẹ̀lápùrú àwọn ẹ̀dẹ̀ rí tọ́mọ̀ kó wá nílé nìkọ́ṣì fún láti yẹjú ilé fáwọn aláìmọ̀ta ìmọ́ mùsáàbí fi sọ pé àwọn ọ̀bá olùmọ̀jẹ́ tó rólùmọ̀ká ò ní mẹ́lẹ̀ wà wà láì olùmọ̀ká tí ó mú ilé wà òsì pé ẹ̀rí kúnlẹ̀ wà láì tájọ́ tí mo ti rí èmi ò ríru àgbákò báyìí rí láyé wọ́n sì láàrín ẹnu wọ́n sì mú olùmọ̀lárùpá ń bá sọ́rọ̀ àwọn olùmọ̀lá pé yí ẹgbù àbí olùmọ̀ ṣe ìwá lóòlù ẹ̀yìn tẹ́yẹ mẹ́rí rẹ̀ ẹ̀rí ìkúnlẹ̀ rẹ̀ ẹ̀ẹ̀lú ẹlọgbà ọlù fún wa ẹ̀kìníkan ẹ̀kíká báwọn abẹ́tẹ̀ ìrútẹ́wẹ̀ irú ẹ̀rí ni rẹ̀ ẹ̀rí tẹ́ ẹgbẹ́ ní ẹgbẹ́ lọ́kọ́ wá rẹ̀ wọ́n ni tàbí ó jọjì àwọn ẹ̀rí tó mọ̀ kó wá rẹ̀ nígbà tó ìjẹ́ pé àwọn ìlú àwọn ló sọpọ́tì tó bá ti wá kó wá àwọn olóògbé gúgbìgbò ẹ̀jẹ́ná wà wala bá jẹ́ bá ń ṣe ìrúwò ní bọ́sí àmọ́ ìṣẹ́wọ́ lọ kó àwọn mẹ́lẹ́kí wọn wá ọmọdé mọ́sílì mọ́sílì kò lẹ́kọ̀ọ́ kankan bí eléyìí àìlẹ́kọ̀ọ́ gbà ní àwọn tó bá ń gbọ́ kéjẹ́ jọwọ́ àmẹ́dà wíwà pé ah, á wọ́n láìwò wọ́n ti wú àwọn ti àwọn ọmọ ẹgbẹ́ kó wá ní bá wà láì èyí wọ́n á pé ẹ̀wọ́n ẹ̀rọ tó bá ọmọ nǹkan ló kálukú kèése àmọ́tìrì àmọ́tìrì kèése yíwọ̀n ni wọ́n bí ń wé ní oná máa lè gẹ́ níta kọ́ o òsúrù fíkì tẹ́mẹ́ kọ́ yẹ máa lè nílága rájú ta ní ọlọ́wọ́ bó sànú wadé ẹ̀tún ẹ̀rí ni pàláì ọjọ́ tí a yà sọ̀kalẹ̀ tọ́lọ́wọ́ bá àríkílá sọ pé tọ́lọ́wọ́ bá àríkílá sọ ayà kalẹ̀ pé wà in túbùdù máa fi àǹfúsìkùn àwòtòkúhù yóò ha sí bí kún bí hìlá fayá ń fìrì man yasha wà yóò àdìbì man yasha hadith wà rọ̀sọ̀ muslim abọ́jọ́ ti lọ ní ayà yẹn gbà tó sọ kalẹ̀ àwọn sọ̀hábà

wọ́n ti sọ ayà kakalẹ̀ fún ọba ìwà lánà tó ikú ha in tó sì wà nú rẹ̀ àwòrán pa lè ṣe wípé káàlù ní máa ruwa burúkú ẹ̀mí bẹ́yẹn bá ruwa burúkú tánú ẹ̀mí a lè padà yí pé ń padà táà ní ṣe mọ́ abẹ́yẹ ló pa àkànró lásán ọmọ kafin tara saju ni sai ya tele tan so ni awon yahuda ti na soro to so pe qalu sami'na wa asayna ati go ati ni gba ani bi ni ma so be qulu sami'na wa ata'na e so pe ati go ati gba awon sahaba wa so be nigba tan wa so ba itan aya pada wa to so kale pe la olorun wa ni ka so pe آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله إلى آخر الآية آية يقرأ واسوك على بي tó fi padà sọ pé àwọn sọ̀hábà wọ́n nígbàgbọ́ sí nǹkan sí àtànẹ́bì wọ́n nígbàgbọ́ sí nǹkan sí ọlọ́ọ̀bà ìfẹ́ sọ̀kalẹ̀ fún ọlọ́ọ̀bà ìfẹ́ ìfà ìdájọ́ ẹ̀rẹ́ ọlọ́ọ̀bà onílàbẹ̀ ìkọ̀kọ̀lọ́rùn tí ó lágbára eléyìí náà wọ́n bá ní àwọn sọ̀hábà wọ́n kúnlẹ̀ kí ànẹ́bì rí

ẹ̀rọ̀pùtà àálùsù nẹ̀nà mọ́ ṣe rí káàdíwájú àwọn àgbàlagbà káàdíwájú àwọn ẹ̀hárà káwàsọ̀ kalẹ̀ ẹ̀họ́ ní pé káwàsọ̀ pé àwọn òun lè ṣe náà láwá fún gbogbo ìyẹ́mẹ́tò kó amẹ́tọ̀ ọ̀rẹ́ ìyàrí àti pé tó rí ìgbónábà nẹ́bí ẹmúdẹ̀ yìí wá kó rí ìgbónábà nẹ́bí wá kọ́lẹ̀ má nẹ́bí bọ̀ bọ́lọ́wọ́ lọ àdíjù kó rí ìgbónábà nẹ́bí àbánàbí jẹ́ gidi tí ó mẹ́lú káàkiri tí ó gbọ́dọ̀ jòkó àwọn èèyàn tí wọ́n jú ànẹ́bì wọ́n fẹ́ sọ̀rọ̀ wọ́n wá jòkó lẹ̀ irú jòkó tó wá jòkó ní jòkó burúkú pé wọ́n fẹ́ kún wọ́n fẹ́ kún ọkúnlẹ̀ ẹ̀lẹ́kùn wọ́n tí ń kúnlẹ̀ bá lẹ́bí o irú jíjì bí ní ṣe nígbà tó wá nínú àdíjọ alákọ̀ọ́wọ́ شديد شوال الفعل لا يرى عليه أثر السفر ولا يعرفه أحد منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه سيدي في اليوم lójú rẹ̀ ní pé aṣọ ara rẹ̀ kúkú ní gínígí ìròyìn rẹ̀ sì dúdú kéré kéré ọwọ́ ń bọ̀ títí fá ọmọ ààrí àpẹẹrẹ ọ̀jọ̀ lára rẹ̀ ẹnìkan òsì mọ́ nínú wa hátí a nàbí ìsọ̀lọ́sọ́lá tó bí wájú òkú sọ́bà nẹ́bì fàátùmẹ̀ àrùtùmàtẹ́ yìí lára ó wá fẹ́ fún rẹ̀ kó tànẹ́bì irú ìjòkó tó jòkó ìjòkó burúkú lójòkó lọ́jọ́ náà náà ní ìsìláìmù àwọn sọ̀hábà náà wá dé wọ́n fẹ́ sọ èdè ti ní mo ti ní èmù kúmọ̀ fẹ́ lọ́pọ̀ sàárín tẹ́lẹ̀ wọ̀lọ́ ì kọ̀ndíṣàn tẹ mú wá lèmi ò lèmi ò gbà kọ̀ndíṣàn tí mo fún ilẹ̀ ẹ̀fẹ́ lélẹ̀ lèmi tọ̀ gbogbo ẹ̀ tó pè mo sọ fún wọn pé ẹ̀sọ fún wọn tó bá yẹ kí wọ́n já pé wọ́n já pé wọ́n já wọn lójú ọ̀rọ̀ fáwọn fẹ́ lọ́pọ̀ sàárín tó bá yẹ jẹnu belebele o fẹ́ já pàdé lé lóko ara mi orí rédíò ní kẹ́jà ti pàdé wọ́n ní rán àgbà ọ̀rù tó lè lọ gba ọ̀rù orí gbogbo rélé ẹnu wákàtí káàbọ̀ lórí rédíò ẹ̀fẹ́ sọ àwọn èèyàn nù bẹ́ẹ̀ yẹn

nígbàtà rẹ̀ máa jẹ́ ẹ̀mọ́ní àárín táà mú ní ẹ̀ ìwọ tó ń pè ní nìkì wọ́n láta mọ́ ní tí wọ́n gbọ́ olóhùn ọ̀gbọ́ ọwá ní ẹ̀ social media ti wà gbogbo bí sáà bá ti tẹ́lá ọgbọ̀n mọ́ta tí social media wà nígbàtà ṣe lè tọ́bí ń parọ́ fún ọba ìpàtà ìwò tí gbọ́ sí lónìí tọ́bí ń parọ́ fún ọ ayé mẹ́yẹ̀ yẹn ní ọmọ bọ́lẹ̀ ní facebook ní ọmọ ìṣe whatsapp àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbọ́ rẹ́díò wọn máa ń tẹ rẹ́díò ẹ̀já gbọ́dọ̀ ilé jù ẹ̀mí ọ̀fẹ́ ọ̀lù wọn àmì sọ̀bùdò ní eléyìn lẹ ti ṣe rédíò lẹ́yìn lẹ níkapá ebe yẹn ti ń gbé wá ebó ìṣiṣẹ́ rédíò ni kò tí ń tọ́jú ẹ̀yìn tẹ́fẹ́ kààbọ̀ tí ó fún pàdé lórí rédíò níwọ̀n wà láì ọ̀rọ̀ láti sọ yìí níwọ̀n wọ́n pè pàdé lórí rédíò ni ẹ̀sì tẹ́ni tí ń sáré ní lórí rédíò àtòrí tó ti

wàláì oníbídí àmẹ́ bá lù sílẹ̀ jagun ẹ̀yí mo gbé ẹ̀ẹ́ kọjá àlà orí kẹ̀kẹ́ wàláì oníbídí àmẹ́ bá lù sílẹ̀ jagun ẹ̀yí lábùsí ẹ̀sọ́ pé gbogbo ẹ̀pì tẹ̀sí tí ẹ̀ kò sí títọ́ máìlé lórí kọ́lá lórí ẹ̀rí lọ kọ́lá lọ kọ́lá rọ̀ tún ẹ̀dá lùsùn náà fi ń tẹ̀nà jú gbogbo gbàmú ẹ́ ọba tó bọ́ sí fánù tí ò yé wọn tẹ̀bẹ̀ ẹ́fùn hadith bá ṣe ń bọ̀ àpà hadith lọ́ba tó ń yàgbẹ́ sí kéwú lọ́wọ́ àà èyàn mọ̀ ìdé èyàn mọ̀ wà ara yín èyí ríra yín ìdé ẹnu sì mú ẹnu sì jùn kò yíra yín tuntun ọlọ́run bó sànù wa àwọn tí wọ́n ń tàn jẹ onímọ̀ onímọ̀ ń káàánú fún torí oríṣi kódà láì nígbà tá a ṣe ní kọ̀ọ̀kú yìí ẹnìkan fi ṣe fi ṣe ń pè mí wọlé báyìí nísìnyí tí mi ń gbé kọ́ọ̀lù ẹ̀ àṣí ọ̀rọ̀ ní sọ fún mi wàláì ìwọ tó ń pè ìwọ tó mọ́kéwú ọlọ́ mọ́kéwú ọdún bí i ah, àgbákò ní dé ẹ̀wọ̀n ẹ̀wọ̀n sọ àwọn èèyàn náà ó ti mọ́kéwú ìfẹ́rú ní jẹ́lá mú yẹn náà a ń tú lórí rédíò náà àwọn àpè ní ẹ ìníkẹ ẹ̀rẹ̀ àfáà ẹ̀rẹ̀

ẹ̀ ń sọ ọmọ ọlọ́mọ nù ẹ pàdé pẹ̀lú ọlọ́run ẹ ṣe kí ní ga lórí ọ̀rọ̀ kúnlẹ̀ yà bó mi tẹ́ ẹgbẹ́ lárúbáwá dẹ̀ ní kẹ́mọ́ kúnlẹ̀ fún yín ìgbàdọ́ bá bẹnu wọn mú ìjìlú ń fẹ́ ní sọ̀rùn ọtẹ́ wọn lọ́rùn yẹ̀ yáà àbá ìyà gbẹ́ni púpọ̀ ẹmọ́ bá lọ irú yí kí ó jọ́jì èyí kẹ́ jọ́jì tó pé wàláì kódà tẹ́ ìbáfẹ́ mọ́ kọ́ bí nínú ṣẹ̀rá Islam kéèsì ẹni tó bá ti wà bias kéèsì ẹni tó yẹ pé kò sí nǹkan tó mẹ́sàn tó kọ́ in tó bá bá fẹ̀mú ẹ̀mú ẹ̀ nínú wọn ẹ̀bí ọ̀nà máa ní kéèsì irú ẹ̀rẹ́mù ẹlọ mẹ́yàn tó wà neutral kí lẹ̀ yọ́n sọ tẹ́lẹ̀ ìyẹn sọ nǹkan tó bá fẹ̀mú yí mú ẹwà ní kéní ọba tó bá sọ bí yàbọ̀ wàláì ọlọ́run sàánúdé ọlọ́run fàwọn èèyàn mẹ́rin alhamdulillah tó ti bá ṣe ń yìí náà wà máa àti tọ́lá àwọn ẹ̀tọ́ pé àwọn tó ń pè tọ́tún mẹ́rin inú ibi tá rí tá a tí ò nẹ́ka ṣe àti ti ráwọn ní sáǹfààní náà so alhamdulillah ìrírá ní sí so ọlọ́run ó dùn mọ́ wa pé irú àwọn ìkàbáyìí ọlọ́run jẹ́ kó máa ṣẹlẹ̀ kò wá sí bẹ́ẹ̀ kò sókè tẹ́sẹ̀ ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ kò sókè bẹ́ẹ̀ sórí dìdí àwọn òní kúnlẹ̀ àní kúnni rẹ́rẹ́sì kò sí gbogbo sí jẹ́ ẹ̀lẹ̀ ṣe ẹ̀lẹ̀ ṣe kankan nìkan pè ní oní àà àbá tó bí i dá kẹ́kẹ́kẹ́

ha irú kí ní ìbáyìí kò yí báyìí sí ẹ̀wọ̀ bí i náà ẹgbẹ́ tí wọ́n lọ́rọ̀ ẹ̀nù kúlẹ̀ ẹ̀tọ́ bẹ́ ẹ̀lẹ́gbọ́ bí i náà lọ nípa tí ní bùkátà síwájú kí kí ní bùkátà síbẹ̀ ń lọ pẹ̀lú sí ní tẹ́lẹ̀ àfintọ́lọ̀ ọba tó sọ ọgá ọgá ma tọ́ ló parí èdè pé ṣúgbọ́n ẹ̀jẹ̀ ní ọba gẹ́mọ̀ àwọn kan mẹ́lọ ni ìwé kólẹ̀ àrí bàdíwà ìbùkádà ìgbà a bẹ́ẹ̀ parọ́ fún ọ̀rọ̀ kí ẹ̀ka máa sọ ọ̀rọ̀ tí ò kìí sí ọlọ́run bó sọ akóbi pẹ̀lú ọlọ́run bó ọlọ́run bá òdíkẹ́ náà ní jẹ́ kárí àpadà sí bú kò bá ní bá àti kúnlẹ̀ ibẹ̀ náà láti ní kúnlẹ̀ lọ títọ́ lọ́wọ́ bá nínú ìṣòwá sọ́dọ̀ ẹ̀yin tẹ́ ń kúnlẹ̀ káàkiri náà tẹ́ ń kúnlẹ̀ òṣì káàkiri ọlọ́run bọ́ ṣàánú yín kò bá ní sí ẹ̀ mo ìsọ bẹ́ẹ̀ nìkan mo ní ẹ̀ ẹ̀ jọmọ rẹ ju òjù wá lọ lọ́dà àwọn òbí kí ló ń ṣe báwọn òbí rẹ̀ tí ń ṣe fún wọn àbí tí ń bá púpọ̀ tàbí máa ṣe tí wò ń ṣe láyé rẹ̀ ẹ̀ tí wọ́n á sọ fún nípa àwọn àjọmọ̀ búsáwò òbí wa fi pà kúnlẹ̀ so gbogbo yíò káàkà gbẹ́sẹ̀gbẹ́dé àwọn òbí tó bí wa gbẹ́mọ̀ pa ìsọmọ̀bú wọ́n mọ̀ pa ìse àìsọmọ̀bú wọ́n mọ̀ pa ìse pé àìsàsà ẹ̀sìn là ń ṣe nígbé yẹn máa ń kó bìí láyé à ń pọn wọn lé nígbé yẹn máa ń tọ́jú òbí à ń tọ́jú wọn níwọ̀n bàbá náà bà ní jáde fún alágbára ma àdóyè tágbára ọ̀bá kálẹ̀ tọ́lọ́ yọ́pù ìkúnlẹ̀ ìdílẹ̀ fún káàkiri ìkúnlẹ̀ òṣìwò lẹ̀ fún káàkiri tẹ́ẹ̀tẹ́ẹ̀tẹ́ ìdàmọ́ ara yìí ọlọ́pù sánú wa alhamdulilayi ẹ wá tọ́jú ní ẹ̀ ṣẹ́ṣẹ́ ọ̀hún.